tó ń bàbá ló lè fi wá dáa. dé mo bọ́lá lọ́mí èmi kò mẹ́ni tó kọ́ orí ló mọ bí tẹ̀sẹ̀ yìí gbé mi rè tutù ọ̀tá jẹ́ kí n fún ẹ lórúkà jẹ́ ká pé pàṣítọ̀ wa káwá dọ̀gbalẹ̀ nílànà lẹ́rìí tí kí n tú ọ̀tá jẹ́ kí n fún ẹ lórúkà jẹ́ ká pé pàṣítọ̀ wa káwá dọ̀gbalẹ̀ nílànà. That's it. That's it. Now. That's me, give me love. Love. My love. My love. My love stay together. Oh, yeah. we promise we will love. Oh, they love. That's what we can do. it? what we can do. That's what we say. Dára sí mi show me love o. Oh. I'm ready to gbé ẹ lọ sílé. Ṣó máa gbọ́ tèmi o? Oh. I'm ready to give you my heart o. Ṣó máa dúró tì mí? Dára sí mi dúró tì mí. sorry. Well, oh, at least wá tí ẹ pè wá for me? fún mi. no, bínú. Má no sure. Láti mo lọ ṣe fún náà ló I'm sorry. Oya, máa gbọ́ kí n Babe, not today. Let's um, let's make that some other time. Please. I am so tired. Ẹ̀yà, pẹ̀lẹ́, ẹ kú tired. Wo wàá kọ́, ó fi nǹkan parọ́, ó wàá ní kọ́ fún mi. Ṣé bẹ́ẹ̀ mi ẹ èmi náà ló dẹ́ rẹ̀ fún àbí. kò tí ì jiná jẹ́ kó jiná náà mo kàn ṣe lé voice mi mi tí back ẹ̀ ọ́ mi tí fi amúnì sí wọn tí ní ìṣe you know it. it's all whole work. kò ní ìdí amúnì má wọrẹ fi kásù sí sórí mi ò láìkí òjìnà bíbọ̀ yẹn gangan gan ni mo láìkí èmi ṣáà ló ṣe fún ẹ̀ẹ́n náà ó yà mò ń gbọ́. okay um... Gotta see me, baby. I want to always be with you, baby. I want you to be the mama of my babies. Jẹ́ kójò fẹ́rẹ̀ kó wà mí lọ. Orékelẹ̀ wá àyànfẹ́ mi ti bi ire ìfẹ́ ìfẹ́ o látòkè wá ni mo fẹ́ ìfẹ́ ìfẹ́ o látọ̀run wá ni mo rí o. Can you see that? dúró tì mí yọ dákun dúró tì mí yọ ó ìfẹ́ rẹ̀ ló ń pa mí bí ọtí ó dára sí mi ìfẹ́ rẹ̀ ló ń pa mí ló ń ṣe mí léṣe ìfẹ́ rẹ̀ ó tún wá dára sí mi ìfẹ́ rẹ̀ ó pa mí ó ṣe mí léṣe dára sí mi show me love I'm ready to gbé ẹlẹ sílé ṣó máa gbọ́ tèmi yo I'm ready to give you my heart yo ṣó máa dúró tì mí dára sí mi dúró tì mí jọ̀wọ́ dákun dúró tì mí yo dára sí mi yẹ dára sí dára sí mi yẹ dára sí mi dára sí mi dára sí mi. ìgbà tí mò ń lọ mo wá rí àwọn guys kan tẹ bá rí wọn they are so talented tẹ bá rí bó ṣe ń kọrin orí mi kàn wò ni in fact they made my day already. Ah, ah, tí ẹnì kankan náà mè èmi gan inú mi dùn pé mo tiẹ̀ rí ẹ báyìí <laughs> tínú ẹ dùn ọ́. Eh. ó mọ ọkọ tó bá ṣẹlẹ̀ sórí àwọn tó ń múnú ẹ dùn báyìí. anytime tó bá ti fẹ́ lọ fún workout make sure wípé o kọ́kọ́ gba ọ̀dọ̀ wọn àbí kò tiẹ̀ gbádùn bá wọn <laughs> kò ní because mo fẹ́ kí bẹ́ẹ̀ máa dùn bó ṣe dùn yìí ní gbogbo gbà. Oh, well mo ti gba contact wọn already mo sọ fún wọn pé anytime tó bá ti wà round tó ń ṣe rehearsal kó pè mí má lọ síbẹ̀. tó bá ti gbà kó fèmí náà eh. so that èmi náà lè máa pè wọ́n pé àbíṣẹ́ tó bẹ̀rẹ̀ rehearsal kọ́ <laughs> lè máa <laughs> pè. alright mom ẹ ṣe máa. ó jẹ́ ti rédíò. ẹ jẹ́ kí n sáré lọ ṣáwà tó bá ti ṣe tán máa jẹ. Are you doubting my love? Are you? Hmm. Uh-uh. Yeah, why not? Hmm. Uh-uh. bought ọkùnrin ni ẹ. Yeah. And... Eh, same thing ni gbogbo èèyàn ọkùnrin kí ni wọ ọkọ àǹtí bíi àbí báwo. mo yato. wọ́n ṣáà ti sọ pé tá a bá kọ́kọ́ rí ọkùnrin mm. àti ejò ká kọ́kọ́ pa ọkùnrin náà nítorí ejò ó lè máa end up láti bù ẹ̀jẹ̀. Ah. Hmm. ìyẹn lè o hmm. jọ̀wọ́n gbé ni wọ́n ti gbọ́ yẹn. Ah, nínú ayé náà ni. Ah. ẹ náà same thing ni gbogbo yín. no no no no i am different. ah. i'm different totally different. and it baffles me that you doubt my love for you. see truth about this whole thing is that to to me to me to me you're one in a million. lórí ọ. you're my tomato lórí irọ́. kì í ṣe lọ́dọ̀ tèmi. yọmọ ata rodo lórí irọ́. lọ́dọ̀ tèmi kan. Ah. I say the truth and mm. I stand by it. Okay, okay. Let me ask you a question. Go right ahead. Ask. Can you die for me? Death. Yes. Ikú. Eh. Ikú. Ikú. Ṣó lè kú fún mi. Baby ikú. Eh. Ikú nlembe. Ah. Ikú nlembe. Ah. I'm serious. Ikú tó bá fẹ́ pa ẹ́ sẹ́ ní kó kọ́kọ́ wá sọ́dọ̀ mi. What you don't understand is that you are the breath in me. I love you with everything that I have. Ah. My whole life revolves around you. You, you're my all. <laughs> Your mother, are you sure? If there is another word apart from sure, that's what I feel. Oh, serious? I'm serious. <laughs> <laughs> I mean everyone, trust me. I love you. I love you more. So much. Much more. So much more. Much more. Much more, more, more. <laughs> <laughs> At my end. Dara! And my beginning, even when I lose. Cause I know. I'm winning. Dára. With you. Ṣé bí ló ṣe wọlé tó ń sin tó ń dùnnú? Just you and I. Why are you doing this to yourself? Couldn't be. Má ṣe rẹ̀ léṣe má fẹ́ kú ṣe rẹ̀ léṣe ọlọ́run gbàgbé ẹ̀ ṣé ọmọ mọ̀ wípé orúkọ ẹ gbọ́dọ̀ rò ẹ́ ni olúwa gbọ́dọ̀ dára sí ẹ. Ah. Ah. má ṣe báyìí. má sunkún mọ́ wọ́n ló ń ṣe wọlé sí tínú mi dùn pé inú ẹ dùn ni wọ́n máa bèlò tó wà kú mú báyìí. Life without love, life without love is nothing. Life without love, oh, life without love, life without love is nothing. Life without love, Life without love is nothing. Life without love is nothing. Masika ni ya ya eh eh Nasina ya ma yeah. Life without love, life without love, life without love is nothing. Life without love, life without love. jẹ́ ká ṣe kìíní. Dára kí ló tún ṣẹlẹ̀ báyìí? ṣebí wọn ló dúnú wọlé sísì tínú mi dùn pé inú ẹ dùn sí i. mo màmá ń sọ fún ẹ màá sọ fún ẹ pé ìrònú ò dá lára o ó máa ń yára pààyàn ní dára ó ṣe fi ọlọ́run sílẹ̀ kó jẹ́ kó ṣiṣẹ́ owó ẹ̀ má gbàṣẹ ọlọ́run ṣe é. Dára. Dára. Kódà bó ṣe ṣe ní o. Ṣé o mọ̀ wípé nígbà tínú ẹ̀ ò bá dùn inú mi náà ní jù? fi mí lọ́kàn balẹ̀ ṣọmọ. Tagbọ́t. Fi wá dá ewé kan ò ní jábọ́ lára igi kọ́ba òkè ọlọ́run gbàgbé ẹ̀ ọlọ́run gbàgbé wa. sori mi fẹ́ dá sí ọ̀rọ̀ artist méjì because ten years for this movie industry as a director no be moi moi àìjẹun kánú olóńgbò kọnu jẹ́ kó tó ajá. Eh, my director mo understand the content. ń but àwọn méjèèjì tẹ̀jọ̀ pé sórí sẹ́ẹ̀tì yìí mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé wọn ò sí in good time and ó fẹ́ kẹ́ pa àwọn méjèèjì papọ̀ kẹ́ ẹ̀ sílẹ̀ fún wọn pé relationship wọn ọ̀tọ̀ profession wọn náà ọ̀tọ̀ kọ́ má lè wàá daṣẹ́ tìrú. Hmm. well if that's what you want think i will have to call the both of them and talk to them. o ṣe ọmọ mi tó ṣọ ìwọ òun fẹ́ síbi. kó má bàjẹ́ náà wá fún my director. alpha wọ́n máa lọ ń tiẹ̀ máa rí ẹ later. all right ah, sir. the girl is a boy. the girl is a boy tún bẹ̀rẹ̀ ni. ìlà ìfẹ́ o ọ̀gá ẹ̀ mọ́kàn tó ń ṣẹlẹ̀ ń sìn nẹ́ẹ̀sì ni ẹ̀ àti set fún ágùn ká bá wù àwa ti rẹ́dì. àwọn artist méjèèjì tó fẹ́ wà lórí set ńkọ́. ẹ ẹ kàn ń ṣe make up lọ́wọ́ ìkejì ń bọ̀ lọ́nà. ok ok ok àti àwa ti set báyìí ṣá. ok ok ok kí n tó gbàgbé owó oúnjẹ mi àná ńkọ́ iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tànà àtànà àbí tèmi. àti tànà àti tèmi ò tí kò ní kọ́ ọ̀gá ẹgbẹ́ ojú ológo ló ń ṣiṣẹ́ kò ń ṣolófo ìtẹ̀rí àtúntà sánsán ju ti my director uh, mo ní wá béèrè pé àwọn props tá a máa lò lórí iṣẹ́ tí. Um, o mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ think I will have to attend to that. inú wa it. ti ìfilẹ̀ dọ́ta ayé. ògùn ilé ẹ̀kọ́ ló máa ta nínú ìlú ẹ̀. àti ayé náà àti ayé náà. Yeah. Um, mo promise yín pé sin eléyìí kò ní pẹ́ rárá. the same thing náà lè ṣe ń sọ mi ni mi ṣe but mo ní nígbà tí mo ka script yìí mi rí sí ìtẹ sọ yìí mi rí nínú script ṣó possible kí n wá sórí set kí n má ka script ni ìgbà tí mi wá rí bẹ́ẹ̀ wáyé tí mo ṣe fẹ́ máa ṣe ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ wá mọ̀ọ́kọ́ tilẹ̀ ni pé mi ò fẹ́ máa fún ní unnecessary explanation nǹkan ṣe rí pé mo create sí ni láti fi block lipò kan nínú iṣẹ́ yìí ni. mẹ́rin dẹ̀ ní bá sin yín nínú fẹ́ẹ̀mù mi. believe me ẹ̀yẹ́ bàbá mi fín mi mi kì í ṣe kìíní báyìí. okay let's do it. ẹ ṣe gan dára iṣẹ́ tó fẹ́ ṣe yìí wọ́n ṣe wọ́n pẹ̀lú rárá àjọsán tuntun ṣe tẹ̀lé ṣó ti yẹ àwọn go to go. Sing for two slate ninety take one. Action. She Ṣìkẹ́mi dá mi lónà mo níbi tí mò ń lọ. ẹ má bínú ah. ẹ ní sùúrù fún mi ẹ jọ ẹ jẹ́ kí n sáré àtẹ̀sí. Um, as I was saying, síbẹ̀ ṣorí tó bá lè try láti fún mi ní ààyè kó kàn sọ fún mi pé yes ó máa gbádùn mi ju bí òyìnbó ṣe máa ń gbádùn sìgá lọ trust me. ẹ má bẹ̀rẹ̀ mi ò ní interest mi ò mo mo mo ò ṣe. cut dada irú nọ́sẹ̀sì ò lélẹ̀ ṣé nǹkan tí mo ní kó wá ṣe bí lélẹ̀ ni. but what will you keep quiet Ah, ò ah, ń correction ni ṣé nǹkan tó ní kó ṣe ló ṣe yẹn. ó yí sọ̀rọ̀ kó tó bá ní kó sọ ni kó sọ just listen. Ah. Um, um, PM kọ̀ọ̀kan aṣọ gbọ́. irú kí lélẹ́yìn náà ọ̀rọ̀ dẹ ló ó dẹ̀ ń ṣe àhà ah, ṣé mi lè bá sọ I am talking you talking are you sick? atọ́ ń ṣiṣẹ́ lórí set wọ́n wọ́n try láti correct tẹ̀mí ṣé ṣé position ti ẹnìyẹn ni pé kó bá sọ̀rọ̀ ni báwo lè ṣe máa ń hùwà báyìí náà tẹ bá ń jágbe máa báyìí báwo ló ṣe fẹ́ fún yín nìkan tẹ bẹ gbà tó yẹ pé àwọn artist tí wọ́n ti mọ̀ ṣe yẹ gẹ́gẹ́ lẹ máa ń wá kiri ẹ ní wẹ́ni tí ẹ máa blend dáadáa fúnra ti yín ọ̀dẹ̀ ó dẹ̀ ń ranjú ẹ má ṣe bẹ́ẹ̀ náà kò dá ẹ má bínú ṣe gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ jọ bọ̀ ìyẹn máa ń tọ́ láti encourage actor ẹ̀ lórí kó lè fún ní tó fẹ́ orí yìí ti yín náà ni tó bá dọ̀la. Um, director ẹ má bínú tó rẹ lọ ṣe gbọ́ ẹ má wulẹ̀ jájúmọ́ nǹkan tẹ́ bá fẹ́ kó ṣe ẹ má explain ẹ̀ fún mi tó bá rí iṣẹ́ dáadáa òun lórí yìí ti yín náà ṣé you get. Um, dara please ṣé mo ṣe ni kò ṣe ṣe. Um, look ẹ sori wojú mi wọn ni kò sọ̀rọ̀ sí mi before kó tó ẹ tó ṣe anything pé mi ṣe àbí nǹkan má wulẹ̀ lọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ má rí mi bíi ètè olúwa ṣé you get má rí mi bíi actor rí mi bíi ẹni tí ìwọ ló ní bíbí ẹnìkan wá wá ó wá fẹ́ máa insult tẹ̀ mọ́ bíbí sọ̀rọ̀ sí lókè so ti gbọ́ sọ̀rọ̀ sí kò yẹ̀yẹ́ má rí pé mi ló ń sọ̀rọ̀ sí ó ń ṣiṣẹ́ ni God bless you huh? let's go director ó máa ṣe. you can do it let's roll it again. ẹ má bínú ma ọmọ ọkọ mi fẹ́ sọ ní fẹ́ sọ sí bóyá kẹ́ ẹ try láti wá act o ẹ mọ̀ pé kò easy tẹ́ ti ń wà lẹ́yìn kámẹ́rà ẹ máa ń bílù pé tó ń yẹn ò mọṣẹ́. all let's go. action. Um, ṣìkẹ́mi ṣorí tó bá lè gbìyànjú kó fún mi láàyè nínú àtẹ. oh my god ó máa gbádùn mi ju bó ṣe thank you lọ sí ṣorí ṣọ́ọ̀bù tó ọkọ ní ma change ẹ̀ mo lè ní ká já eléyìí. ẹ wo ẹgbẹ́ ẹnu yín sàn ẹgbẹ́ gbogbo ẹnu yín sàn kí lẹ̀ ń sọ tí kò dùn mọ́ yín lẹ́nu gan ẹ̀yin náà ẹ gbọ́ra yín ẹ gbọ́rọ̀ burúkú tó jáde lẹ́nu yín ẹ ẹ jọ ṣé tèmi bá jẹ́ àbúrò yín bí mo ṣe dúró ẹ máa gbàdúrà kí n fẹ́ ru yín kí ló ṣe yín tẹ̀ ń wòra yín ẹ ẹ sọ̀rọ̀ náà ẹ kórùn bọ̀ sẹ́kẹ̀ bí òkúfe tí ò jiná òun lẹ gbé oúnbẹ́ bọ̀ ẹ gbé sórí wáìtì tí ò balẹ̀ yìí ẹ̀sọ́ black ẹ̀sọ́ mọ lójú ara yín sì ẹ ti múra tán yẹn wọ́n dẹ̀ yá yín ní kò tẹ̀lé sójú ilẹ̀ yín kọ̀ lẹ́ni. àbí ẹ náà ẹ wá kẹwà gbọ́rọ̀ yìí ẹ jọ mọ̀ lẹ́ ń lọ ìbò gangan lẹ ẹ ti máa kọjá mọ́tò ẹ wọ ẹ̀yin lẹ gbéjà bí ìwà o ẹ̀yin lẹ wá fi blọọkì ẹ tẹ̀ jẹ́ kí potential customers kan wọlé wá ẹ fẹ́ fẹ́ rú mi ẹ̀yin tẹ́ ti níyàwó méjì sílé ẹ fẹ́ ẹlẹ àtàn ètò fẹ́ bọ̀nẹ̀ gèǹde ẹ jọ ṣé mo jọ ọmọ babaláwo ni lẹ ṣe fẹ́ fẹ́ mi lé wọn kẹ́ bá lè ṣe é mẹ́ta lọ́kàn àbí ẹ̀yin ẹ̀yin nìkan one nonsense. Say, I can't take less than one million naira. Mo ti go through script yẹn náà, mo ti kà so tí ẹ bá ti lè san, I'm sorry, mo ti try fún yín no ẹ má bínú torí Ọlọ́run mo fọlọ́run bàbá yìí ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ létà ṣe ti gbọ́ ok um, lọ tan ẹ̀sìn ẹ̀ka lẹ̀ mọ́ bọ̀ ní mọ́tò gbà. Okay, appreciate sir. àná yẹn mímí ni kò tó nǹkan tá à ń dúpẹ́ fún um, dára sí mi wáyé. yes sir. ẹ̀ka ẹ̀yọ̀ kan ni mo fẹ́ kọ́ mọ̀ gbogbo ìgbìyànjú láyé èèyàn máa ń tọ́ya láti má jẹ́ kó já sófo ni. Hmm. ṣe sórí ọmọ ẹyẹ tá ń pè ní igu. igu àṣà àṣà yẹn. táṣà bá wà lókè ó máa máa rí ilẹ̀ and àṣà máa ń ní target tó bá ní target pé òun rìn kankan nílé òun fẹ́ wá pick ẹ̀ kò ní ṣe mistake ṣé you get kò sí ẹ̀dá tọ́lọ́ndá tí o kì í ṣe àṣìṣe but ó ó slim so wá wo àwòkọ́ṣe yẹn ìwọ tán bá ti ní kó wá act má wo tẹni tó bá ń bá act no matter bí ẹni yẹn bá ṣe jẹ́ age ni àbí ó ní bọ́dì ni àbórí kíni kan má wo ti ẹ̀rù ìfún kó yẹ pé ẹni tó máa ń le jújù kí n bá yẹn rẹ̀ rìn náà ẹ̀dá tọ́lọ̀ ń dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá ti dé ẹnu iṣẹ́ ẹ̀ má rí once tó bá ti gbọ́ action switch kó act normal bá ṣe ní kó act ṣé you get uh, even àwọn tí wọ́n wà behind the camera àwọn crew rí wọn bí ẹ tí ó exist ní time tó ń ṣiṣẹ́ mi ní kó má fún gbogbo wọn ní respect both actors and crew mi ní kó má respect wọn but time tó bá ti wà lórí set o oh, ní respect for anybody tó bá ní kó ṣe ní kó ṣe please try láti ṣe kí inú tiẹ̀ náà lè bá dùn lọ́la. ẹ ṣe gan ni sir mo wa inspired and mo promise ni pé i will work on myself better. you have to because àwọn yeah. top top actors yẹn náà tí òun gbórúkọ wọn kó tó wá join iṣẹ́ bí ìwọ ṣe bẹ̀rẹ̀ làwọn náà ṣe bẹ̀rẹ̀ àwọn náà ti wá di èèyàn tí wọ́n lé nìyí kò sí ibi tí wọ́n fẹ́ wọ̀ àbí nǹkan tó fẹ́ ṣe àbọ̀ nìkan wá ó ti rọ̀ wọ́n lọ́rùn tó bá yẹ pé wọ́n sá nítorí àwọn nǹkan nígbà yẹn wọ́n ní débẹ̀ ìwọ náà máa débẹ̀ lágbára lọ. Hmm? thank you so much sir ẹ ṣé mo dúpẹ́ ọkàn níwájú tẹ̀lé ẹ ṣé máa mú àwọn ọ̀rẹ́ máa mú lọ sá. èmi kò mẹ́ni tó kọ́ orí ló mọ bí tẹ̀sẹ̀ yìí ń gbé mi rè o. ṣàdédé mo bá lálọ́ mi èmi kò mẹ́ni ó kọ́ o orí ló mọ bí tẹsẹ̀ mi gbé mi mi ò fẹ́ fomijé ṣomi mu omijé ojú mi pọ̀ mi ò mọ bí ọlọ́kọ̀ yìí gbé mi rè Èdùmàrè wá fàyè mi dára yìí rè bó ṣe wù bà mí lọ́rùn oníṣe ń ṣètò òun lábá tí ń fóun tó sí i. Down tí ń bẹ láàmú. ẹ olúwa kì í ṣí good to see you my brother. ọmọ oh, you guys are enjoying this Nigeria. Ah. báwo ni. Everything looking flying. Okay. Oh my goodness. Ah, ah. Guys, welcome. Man, it is really catching fun in this Nigeria. It's living life oh my goodness Hey, eh, ike ṣé o gba ibi the last one we had wo bi here. ọmọ bíi twenty. <laughs> ẹ̀yin lẹ kọ́ come. ọmọ mi. ẹ ṣe kó dákun bàbá ìtura. <laughs> ọ̀rẹ́ mi ó ò tiẹ̀ gist mi nǹkan tí lecturer yẹn sọ fún ẹ. àhàn ah, ah. kí ló fẹ́ gbọ́ nípa nǹkan tó sọ fún mi. kí ni kò yẹ kí n gbọ́ nípa nǹkan tó sọ fún ẹ. sọ̀rọ̀ náà. <laughs> kí ló expect pé kó sọ ó sọ pé òun fẹ́ fẹ́ mi. <laughs> Ah, ah. kí ló funny o dẹ̀ ń rẹ́rìn what's funny. kí ni kò funny ah, ó dẹ̀ ń rẹ́rìn <laughs> ṣé o mọ̀ pé tí ọ̀rẹ́ mi bá ti dìyàwó lecturer ah ó máa favour èmi ni èmi náà ti dáná lecturer nìyẹn what no. Ah. wow ọwọ́ mi gbá yìí <laughs> gbogbo bó ṣe ń ṣe látẹ̀kan tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí ni mò ń wú ẹ ni mo wá gbádùn bó ṣe ń ṣe. fìlè. Uh-uh. Thank you, mom. So now I can be proud of you like pé ọmọ mi na actor. <laughs> Thank you. So, ìgbà wà ní location eré yẹn sí. Ah, Mummy, kò máa sí location kankan bí kankan. Mo gba script yìí láti fi rehearse ara mi ni. Actually, wọ́n ti shoot tèmi. Hopefully, I'll get a very good script soon. Mm-mm, that's so sweet of you. Anyway, ó dà bó ṣe rọra ń rehearse rẹ̀. So kó tà kó jẹ́ international job lo ló wọlé. Wàá mọ̀ yìí pé Omo you full grand o. <laughs> Ẹ wò mọ́ mi nínú script yìí ó ní sí nǹkan tèmi àti ìjọ máa ṣe o. Ẹ máa bá mi ṣe wọ́n sí yes. <laughs> Èmi. Yes. <laughs> Èmi. No, o kò fọ́n ni mú mi má lọ máa rẹ́rìn-ín ẹ̀ nílé máa máa rí sí. Ọ̀ oh, ṣé mo lè ṣe ni? Ẹ máa ṣe. Pé character yẹn eh, ìyá yẹn ìyá yẹn burú gan ah, ìyá àta ni you know like area mother. mo máa ṣe bí àwọn ọmọ ọ̀tá. mo mi erin lé mo ẹ má lọ rẹ́rìn bẹ́ẹ̀ mo serious mo serious. olùwọ̀ <laughs> ẹgbẹ́ mi ò lè ṣe. ẹ máa ṣe náà ó dáta ló fẹ́ bá mi ṣe. ó yá ó yá ó yá ìdúró ní èmi kò mẹ́ni tó kọ́ orí ló mọ bí tẹ̀sẹ̀ yìí ń gbé mi rè o ṣàdédé mo bá la lọ. irú ẹ̀ṣẹ̀ wo ni mo lè ṣe tó lè dáríjì mi kí ló dé. ike ni ike ló dé ajẹ́lódé tá à ń pè lọ́ba ṣó gbádùn What's the pretense about? You want to tell me that you don't know that you put me in this present predicament that I am? Abi? Yomade, kò kí ṣe jù mí. Wùmí ah, ẹnu sọ́ọ̀tọ́ ẹnu sọ́ọ̀n kò gbé gbogbo ẹnu ẹ sọ́ọ̀n èwo ni pretense òṣì kí ló fẹ́ kún ìgbére kí ló fẹ́ kún ìgbére ẹ tó bá rí ẹ tó ń sunkún sí wọn lẹ́yìn ọ̀rẹ́ yẹn ṣé o fẹ́ sọ pé òun mọ̀ ni ṣé bó ti ṣe kan ló fẹ́ ṣe láyé mi báyìí. I, I thought you love me and èmi àti èdè ìmọ̀ wà solution sí problem yìí. ìwọ àti ta ni ìwọ àti sinani lẹjọ wá solution solution wèrè wèrè lẹjọ wá lórí ẹ pé sá. are you mad are you alright o rò pé o bẹ ṣeré ni. listen and listen good listen and listen good mi ò fẹ́ ever mi ò fẹ́ ever rí ẹ mọ́ ní sàkáání mi i don't ever want to see you in this house i don't ever want to see you around me má pè nọ́mbà mi mọ́ o tó bá ever pè nọ́mbà mi ah wá ṣe àgbákò ìjàmbá ṣe o wá rí ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbì rẹ get out of my house mi máa ní. ìwọ ní kíni. mo sì kíni kó ṣe ìsinmi. kẹ́kẹ́ wọlé sáyẹn tó ń tó ń tó ń tó bọ́ kíni get out. get out. get out. màá gbé bàtí fún ẹ orúkọ ẹ̀rọ bẹ̀ṣẹ̀ rẹ̀ látọ̀. o àbọ̀ àbá àbá. ó lè kúrò mi ò yẹ. tá a yẹ ó yà wèrè mi. tí a yẹ yìí. am my end and my beginning even when I lose. Cause I know I'm winning with you. Ah, kí ló ṣe tó ń Just you and I. Ah. ó ti yí mi mo mọ̀ wípé ó normal kéèyàn ronú lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ kò wá ń ṣe wípé kéèyàn wá fi ronú ṣe rẹ̀ léṣe <laughs> ọrọ̀ ayé yìí kò máa ń ṣe nǹkan téèyàn lè gbé sọ́kàn kí wọ́n máa rò bí ẹni ro ọkà. àwọn ní ayé mi ti sún mi completely. I'm tired. Hmm. mo ń bẹ ẹni má fi ronú ṣe rẹ léṣe. ṣé nǹkan tẹ́ ẹ sọ fún mi ń sẹ̀ ni pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ló máa. mi sọ bẹ́ẹ̀ o báwo ni màá ṣe ní nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ nọ́mà mi ò sọ wípé ó dáa mi jẹ́ wípé kò dáa àmọ́ kan tí mo fẹ́ sọ fún mi sí ni pé dídí kó lọ fọ ojú ẹ̀ kó má bọ̀ kó wá bá mi nísàlẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ṣó ti gbọ́ ìyá dìde dìde dìde dìde hm? mo ń retí ẹ o. nothing. Life you see from my own perspective i mean from my own point of view nǹkan tí this our dude right here we believe you're one of the biggest superstars in nollywood movie industry as we speak our friend is big i mean kusin sí nǹkan tó máa náwó sí báyìí tí easily. alhamdulillah. see when we're talking about filmmaking in the world nollywood movie is still the second largest industry in the whole of this world after Hollywood. But Hollywood, they only have technical department of it is very, very good. But when you're talking about the story, they don't have storyline. But here in Africa, especially Nigeria, you guys are still the best in terms of the storyline. So we, we are not disputing the fact that please, you are trying. Please go straight to the point. Okay, let me go straight to the point. Thank you. Now, this is what I'm thinking. You know, we're working on this big project. The reason why we came to Nigeria and for the fact that pé ọ̀rẹ́ wa tóbi gan ah, we both thinking why don't you just think about this let's come up with a proposal to my backup up iṣẹ́ tí a so that it won't be like normal Nollywood movie tí ẹ ti ah what's that. watch your tongue. what is watch your tongue ṣé ikú àti orunṣan papọ̀ mọ́ra wọn ni you obviously know what we shoot over there is not the same thing as what you shoot okay, in okay okay i got you okay. and um, mo ti mọ ibi tó but first of all tí n bá tiẹ̀ máa ṣe irú nǹkan yìí bóyá a fẹ́ lọ tender proposal wa sọ́dọ̀ wọn a máa mọ irú àwọn tá a fẹ́ lọ bá àti pé irú kí la fẹ́ gbé lọ síwájú wọn. okay um, ọlá kí ni concept tẹ̀lé ẹ tọ́ láti fún mi ní díẹ̀ so a lè mọ nǹkan tá a fẹ́ kọ̀ọ̀kan lé lórí. ìṣòro concept yẹn káwa tó débi àwa fúnra wa ti gbé wò ó dẹ̀ yàtọ̀ gedegbe sí nǹkan tẹ́yìn ṣe ń bí hmm. So let him go further. Let him explain further. Kole yedada. So explain to him. See, in buttress of his point, but don't try láti sọ fún the title of the movie is Blackout. Blackout. Yeah, when we're talking about blackout, I'm sure everybody in Nigeria can relate. You can imagine a country of 200 million people depending on four to 5,000 megawatts of electricity. Come on, this is uncalled for. I mean, Can you imagine? Generator here, generator there, generator over there. Every now and then it's all about generator. Don't you think about all this air pollution? I mean, a country of uh, 200 million people Come máa sọ pé a fẹ́ máa compete pẹ̀lú Rwanda. Rwanda that is known as the first country in the world that ever used the drone technology to advance the healthcare of its people. Ṣé àwa Nàìjíríà tẹ̀lé súnmọ́rú kan bẹ́ẹ̀ Don't you think people will buy this idea? Just think about this. Blackout. What is all this now? Oh, Tony. rí ẹni ló kí ni gbogbo eléyìí náà lórí ìwọ nìkan wọ́n lè ṣe téèpù tó pọ̀ ní ta máa ń sọ rẹ o táwọn dàrẹ́tọ̀ tábà wá rí pẹ́ni tó kójú òṣùwọ̀n rè ta mu síbẹ̀ tó ń ṣe dáadáa ẹ̀ là ń bá sùn ni ẹ̀ ni wọ́n kórè sí lára ẹ máa wá pariwo kiri yányányányá bí pé ní other industries tó kù náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe jù bẹ́ẹ̀ lọ káti ẹ̀gbà pé ṣé wa ló mú promo dání ló jẹ́ kó máa pariwo nǹkan tá a ṣe ẹ́ jẹ́ kí wá bí ń béèrè mo fọwọ́ kàn ẹ́ ló bẹ́ẹ̀ sùn òun bẹ́ẹ̀ sùn pm bẹ́ẹ̀ sùn wọ́n ló wá rí ṣe yó àwọn tẹ́ẹ̀dẹ̀ sọ pé wọ́n ń bá sùn wọ́n mọ̀ ọ́ ṣe ló ṣe fi wọ́n síbẹ̀ o tọ́wọ̀n bá mọ̀ ọ́ ṣe bó bá ṣe nǹkan bẹ́ẹ̀ sùn sí ẹ̀yìn ló máa wà ò ní síbẹ̀ torí ò kí ló fẹ́ẹ́ sọ fọ́dẹ̀s. i'm tired man ah continuity ẹ rehearse the lines ẹ pẹ̀lú ẹ tẹ bá wọn kó ti gẹ̀ẹ́tì ẹ̀kẹ́ pè mí kí a ṣe. sorry sir. sorry sir. ẹ ní gbogbo kí ló dúpọ̀ ẹ̀dá mẹ́kọ̀ wọ́n orí ẹ̀ ò pé o mọ̀ nǹkan ṣe àwọn cast sweat o lè dákun wọn àbí. ẹ ṣáà ti rí pé wọ́n ti cut. mo jáde pé wọ́n ti cut ìgbà tó ti cut ìtọ́ ṣé wọ́n set lórí set ni. jẹ́ mi sùúrù jàre la. inú sùúrù ayọ̀ ẹlẹ́nu inú kọ́ lórí fún wa òòrùn sùn lálẹ́ yìí o. owó oúnjẹ mi dà. sí mélòó ló ti yà tó ń béèrè oúnjẹ ó bẹ̀rẹ̀ kínní nìyẹn. lọ́pàá ọ̀gbẹ́ni ṣiṣẹ́ fún mi jàre. o lé ní o. ìgbárùn fún lé ní o. Are you sure? Okay, because sí wàhálà. So we can film it. Alright guys. Alright sir. We are here. Sleep. Oya. Calm your this sir. Calm your shoulders. Still on the next day, 15 take 10. White shirt. One. Jagaban. Two. Three. and action. ọ̀rẹ́ mi ni o ọ̀rẹ́ mi ti máa sọ fún ẹ ó tóbi gan-an ó kù sílé. <laughs> báwo ni. ẹ ẹ sá. ká kí ni orúkọ ẹ àti wípé ọmọlúwo ni. Bólú Bólú ni lórúkọ mi ọmọ. ọmọ ìbàdàn ni mí ìlú ìbàdàn. wow ìbàdàn máa jòrò sùn káyé ṣòro ọmọ ṣòro ìbàdàn níbàníṣọ̀rẹ́ ẹ̀ níran ni lọ sójú ogun ìjà gbòòrò lè já gbogbo ìbàdàn jọ ọmọ agbólebo ni wọ́n níbàdàn. court. agboolé conflict hold on kí ni dialogue rẹ̀ ń sọ. ọmọ agboolé ẹyẹ fẹ́ níbi òkú. jọ ń bọ̀ ni ìbàdàn ti yọ nínú dialogue kan fún ẹ níbo ló ti yọ nínú gbogbo kíní níbo ló ti rí ìbàdàn àtàgọlé you see now sit down sit látijọ́ tí mo ti ń direct cast ò ní gut kó work out níwájú mi rí sórí o ti ń dájà láàrin àtàwọn stars àkùwá síbi i don't know now um, continuity pm ẹ bá mi wo scene mẹ́ta mi ta lè yà tí ò ní kíní tẹ mú wáyé nínú kíní product tí ò wúlò tẹ gbé wá síbí kẹ̀kẹ́ wá bẹ́ẹ̀ máa change fún mi. ẹ ẹ lọ́dà náà sà i'm sorry sir. kí ló ṣẹlẹ̀ bíbá kí ló ṣẹlẹ̀. ẹ ọ̀n láti ṣe láìsí. wọ́n tẹ̀ láti kí ni ṣe láìsí wọ́n tẹ̀ láti ṣe ọ̀ sọ fún ọmọ yóò dáná ọmọ yóò kún lórí lóòótọ́ fún náà kí ló ṣẹlẹ̀ gan-an mo náà tún lè ṣe rọ́ọ̀lì nínà ọ̀dẹ̀ promise mi ò fi mí lọ́kọ̀ọ́ balẹ̀ kó máa ṣe tí àgbẹ̀kọ́ tó ń bèèrè lọ́wọ́ ẹ̀ ló ni kí ló gbé lẹ́yìn lọ. ìgbà tí mo try láti sọ mo kàn ẹ má bínú mind mi kàn lọ síbòmí mo lose concentration i'm sorry. ọmọ akéde la gómìnà nítorí mi báwo ọwọ́ ni wọ́n sọ kí ló tó ń bá ẹ tẹ́kọ̀ọ́ àbídá o ṣé mo kúrò sínú owó ni. sọ́ọ̀lì bá sọ̀rọ̀ ni. bá mi sọ̀rọ̀ bí ni ṣé kí mo fẹ́ lẹ́nu sọ́mú mi ni ọlọ́mọ fẹ́ kí ni fẹ́ wà ọlọ́mọ fẹ́ kí ni fẹ́ wà bá sọ̀rọ̀ kí ni. tí wọ́n bá etí àbúrò ẹ̀dá o. Ah, kí ló ṣe fún ọ yà. ta ló bẹ̀rẹ̀ ìwọ. bí mo lọ yà. ọwọ́ mi mọ̀ sọ fún ẹ̀ wọ ọlọyẹ kí ló ṣe ẹ̀rọ ṣọ́ọ̀fẹ́ ni mo pè é ní pẹ̀sẹ̀ bá wò. o tún ṣe ọjọ́ kan. wọ́n lọ fún mi tí. kí kámi láti ṣe kíni tó ẹ fẹsẹ̀ lórí kòmọ̀ kọ́ báyìí ṣe ni bá ti fẹsẹ̀ lórí fẹsẹ̀ náà ládùúgbò yẹn tó gbà jẹ́ níbi ìfẹ́ mi òkú kó ṣe kí ló ṣẹlẹ̀ ọgbọ́n. ó máa. kí ló wí. mi ò Oh, ṣé kí ni? Me, I, I didn't take nothing. Wọ́n ẹ̀ kárí àti ẹ. Ṣé o gbowó tó gbàgbọ́ ọ̀rẹ́ láṣù? Wọ́n kọ́ tó wà wá sórí sẹ́ẹ̀tì fún mi. nígbà tó máa fún wa òkè ẹ̀yìn ni mo ń bá sọ̀rọ̀ náà òkè ẹ jẹ́ kí n máa yín ọdún oúnjẹ nígbà tó máa fi gbogbo yín ẹgbẹ́ ẹ̀dẹ̀ spine náà. tí wàá wù. èèyàn mi jọ̀ọ́ má bínú mo ti bá ọmọ yẹn sọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ tún ti ń ṣiṣẹ́ lórí ọmọ yẹn i am sure èèyàn lè bá sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ náà lọ Ah, tó bá máa padà débẹ̀ ń sin àṣì fún ní last chance. director hmm? kí n tún fún ní last chance. yes yes yes. for the past two hours láti wà lórí one sin ó máa ti take two ninety nine àwa mẹ́ta péré la dẹ̀ wà lórí set ẹ wá sọ fún mi ó dẹ̀ ní five cents pẹ̀lú mi how many days la máa fi ya five cents nígbà tá a ti lo over two hours lórí one sin tí ò rẹ̀ ti gẹ̀tẹ̀ now you're telling me kí n tó fún ní another chance I've heard you ẹ jẹ́ kí n bí ní question kan kí ló wà láàrin àtọmọ rẹ. Ah. kò sí nǹkan kan iṣẹ́ tá a wá ṣe náà ni mo ti pàdé ẹ̀ mi ì mọ́rí tẹ́lẹ̀. èmi mọ̀ pé ẹni jẹ́wọ́ àìní ọ̀pẹ́ ẹni sòótọ́ mo mọ̀ pé nítorí nǹkan tẹ fẹ́ achieve látara ẹ̀ àbí kí n sọ wípé nǹkan tẹ ti gbà òun lẹ ṣe lò sí ìyẹn important ju kẹfẹ ni tí ó mọ act sí lọ i'm not talking about face. mo ń sọ nípa ẹni tó mọ act àwọn ọmọ tí ẹ̀ ń kó kiri tán wà ní orí aza yìnyín àtàwọn ọmọ tẹ́ ń gbowó kéékèèké lọ́wọ́ wọn yẹn àtàwọn tẹ́ nìkan lọ́ máa gbó wá lọ́dọ̀ ìyá wọn yẹn ẹ lè lò wọ́n sí ìsìn yẹn because àwọn ọmọ yẹn ń rí as wọ́n máa kó ń sọmọ ilé ìdọ̀dọ̀yọ̀ tí kò mọ ẹni tí ń ṣe náà ẹ wá fi ní èmi lára it is not good. Ah, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá and let me tell you pm àti casting director àwọn náà cast ọmọ yìí wọ́n dẹ̀ ṣe cast ẹ̀ wọ́n ló ní passion wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò mo rí i pé lóòótọ́ lóòótọ́ ọmọ yẹn ní passion ó ń láṣẹlú and point of correction kí ni irú ọmọ yẹn ní tó fẹ́ fún mi and you see me i'm particular about my job total product tó máa jáde kì í ṣe pé wọ́n fẹ́ lè wọ́n fẹ́ lè wọ́n fẹ́ tán ẹni tó bá fẹ́ anybody sàrà ni o tó bá deceive ara ẹ̀ tó lóòlò àwọn audience tó fẹ́ rà yẹn Oh, lè deceive wọn ọmọ ọmọ yẹn máa tẹ̀ so i'm not party to such all i will beg you for is your kàn bá mi fún ọmọ yẹn náà just chance i'm sure she's gonna do it better now. okay only passion could dẹ̀ mọ act èmi máa fún yín ní last chance eléyìí tí mo bá ti débẹ̀ yẹn tó bá tún ṣe mistake mi ní ṣe sí yẹn mọ́. má worry uh, i know what to do dàrẹ́tọ̀ ẹ̀wọ̀n kí mi kì í ṣe ẹ̀bẹ̀ mi ní ṣe sí ẹ̀ mọ́. àní kò má wọrí ẹ má wọrí jọ well done eh? ẹ. ṣàdédé mo bọ̀lá lọ́rùn èmi kò mẹ́ni tó kọ́ orí ló mọ bí tẹ̀sẹ̀ yìí gbé mi rè o. ṣàdédé mo bọ̀lá lọ́rùn. contract you're preparing. bẹ́ẹ̀ni sá. okay i'm listening. àwọn ọ̀rẹ́ mi ló sọ nípa yín fún mi ni mo ṣe ní ipò kẹkẹrẹ help me. sorry hold on um, what do you care for. mo wá okay sir. you okay. Yeah àwọn ọ̀rẹ́ mi ló sọ nípa yín fún mi mo fẹ́ kẹ́ help mi bó ṣe act mo fẹ́ join yín. um sorry what's your name. Alunge Ayobami Valentino lórúkọ mi. ok iṣẹ́ eré orí ìtàgé ò kí ń ṣiṣẹ́ tí èèyàn kàn máa ń wọnú ẹ̀ pé èèyàn fẹ́ ṣe èèyàn máa kọ́kọ́ ní group tí ó máa ti gba form tó máa darapọ̀ máwọn tó kù kó tó di kó máa máa ṣe sí nǹkan téèyàn bá kọ́ tó bá mọ̀ tó yé dáadáa ó ló máa ń lálùbárí kalẹ̀ la you see there are so many actors tí wọ́n mọ anything but àwọn náà bí lè pa wọn top lẹ́nu tí wọ́n náà máa ṣẹ́kù lọ́la ẹni tó mọ̀ ṣe tó bá dọ̀la ayé máa rí mímọ̀ ṣe yẹn lára ẹ̀ àwọn tí ò mọ̀ ṣe tó yẹ pé lẹ́yìn kan pariwo kan gbébọn kan bẹ̀rẹ̀ sí kígbe fáwọn èèyàn kan wá lọ mú change díẹ̀ kan lọ fáwọn aláwọ̀d káwọn náà máa kó pákójọ sílé tí wọ́n kùn ní gold àti black tí wọ́n bá wọn kọ orúkọ sí àwọn náà máa pẹ́ ń bẹ̀ẹ́ see tó bá rí àwọn actor tí wọ́n mọ̀ act mi fẹ́ dárúkọ anybody wàá rí wọn wọn kì í sábà fún wọn láwọ̀dù ọlọ́run ló máa fún wọn láwàrà àti tí wọ́n ń gbà sápò so o máa ní láti kọ́ ni bó ṣe máa ń kọ́ṣẹ́ tailor o máa kọ́ bó ṣe ń kọ́ mechanic tí wọ́n máa ń lọ gba form so ó bẹ́tà kó o kọ́ kó o mọ̀ dáa kó o kàn sọ pé o fẹ́ join bóyá nítorí pé wọ́n ti sọ̀rọ̀ kan fún ọ um, kí ni qualification rẹ̀ mo ní BSc ní mass communication and I've been doing hairdressing for twenty years I have local and international certificates in hairdressing. Wow, good. Um, mass com ni o study. Yes, sir. Ojú ọ̀nà náà ló ṣe wà. Tó bá wá fi irú nǹkan tó ní tó bá fi kọ́ dáadáa, wàá padà tọ̀. Um, ìyẹn wá kí n sọ̀rọ̀ bíi kò kí n ṣe ọ̀rọ̀ location. Wàá wá rí mi ní ọ́fíìsì mi write me because my safe number tó bá ti wá write me my forward address Me sí ẹ wà wá mi but you have to come before you come. ah sure. no problem. all right thank you sir. But de look care for anything. no more okay sir. god bless you. yeah thank you so much sir. you're welcome. Yeah. Yeah. Yeah. Okay it mo máa gbọ́ nǹkan dára ló wá bá mi ó lóun ṣẹ̀yìn lórí set ń pé ẹ bínú sóun mo ní it tí mo mọ̀ wọ́n ṣèyàn bẹ́ẹ̀ sẹ̀ pé àkúlè fogun yín gbárí pé àárẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ máa wo ó fẹ́ wá bá yín fúnra ẹ̀ ni o ó ní pẹ̀lú ń bá òun nípa òun rò pé bóyá ẹ̀ ní fún òun látẹ̀sán wọ́n sọ fún mo ní ah, it tí mo mọ̀ ń ṣèyàn bẹ́ẹ̀ o ní pé kí ó dáa fún gbogbo wa báyìí ní it máa wá ó kó gbogbo wa mọ́ra ni lórí ẹ̀ mo ṣe wá bá yín àìtí ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ọmọbìnrin yẹn má bẹ̀rù. ẹ jọkẹ́ àti ní ìdẹ̀rù reset. oh ok ok ẹ ṣe kí ara yín. ẹjọ má bẹ̀rù ẹjọ má bẹ̀rù. jọkọ. Hmm, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo mọ̀ pé ẹ kì í ṣèyàn bẹ́ẹ̀ obviously mo provoke yín ni tẹ́ fi out on me i'm sorry gbogbo nǹkan tí mo bá ṣe ẹ jẹ́ má bínú sí mi mi ò mọ̀ mọ̀ i'll try better next time. Um, mi bínú wọ́n ti yẹ ẹ̀ bọ́ ẹ̀ka ọ̀ka tí mo kàn fẹ́ kó understand ni wípé iṣẹ́ téèyàn bá ti ń ṣe tó fẹ́ fi jẹun èèyàn máa ń gbìyànjú dáadáa lórí ẹ̀ kó lè bá a so èso gidi fún ni torí èèyàn máa ti làágùn nínú ṣé you get please try more and um, mo fẹ́ bi ẹ́ ní question kan kí ni reason tí o ṣe kí n stable gangan gangan gan lórí set. actually mo máa ń lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo kàn máa ń ronú tí n bá ti wá ro àwọn nǹkan kan ó máa ń jẹ́ kí n lose concentration kí n tó ní mo padà dé padà sí my normal self mo ti máa lose one or two things but mo try mo really work hard on it ẹ má bínú. okay kí ni nǹkan tó ń ro gangan. life, everything generally, yeah, you know, things just go, come, life, you know. Oh yeah, just life. It's okay. It's okay. See, lóòótọ́ ayé ètò ọ̀rọ̀ bóyá ó tó rìn bọ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kéèyàn má lọ ṣera ẹ̀ léṣe ọ̀pọ̀ ayé tá à ń gbé àdánwò ni iṣẹ́ tá à ń ṣe àdánwò ni kó má dàdẹ́ tán lára máa pẹ́ fún it's okay ẹ́ it's okay. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n tètè máa lọ. ọ̀sẹ̀ oh, oh, tán jẹ́ kí n fún ẹ ní owó káàbọ̀. Ah, ẹwà um, eh, eh, ẹ mo gbé mọ́tò wá. o gbé mọ́tò ti tẹ wá. bẹ́ẹ̀ni sà. mọ́tò ẹ wá dà. ó wà ń ta wọ́n ti pàkẹ́ síta òun la ti ṣiṣẹ́ tó ń sìn tó ó wà ń ta. mọ́tò tí èmi àti ẹ lò láti bá ṣe. tàfihàn sí ni mọ́tò yẹn eh, mọ́tò mi ni so kí ẹ̀ mí pé kí wọ́n bá mi gbé wọlé mọ́ pé kàn fílẹ̀ síta since tó jẹ́ mo ti ṣetán mo ti lọ. ọmọ ìpè wọ ló ní mọ́tò yẹn gangan i mean um, lexus three fifty sport. ẹ eh, bẹ́ẹ̀ ni mọ́tò mi white yẹn. ẹ eh, òun ni kọ́kọ́ òun ni mọ́tò mi. tiẹ̀ gangan wáyé. Okay. ibo ló ń gbé. ẹ káàbọ̀ ẹ máa you're welcome to our humble abode ẹ ṣe jẹ́kọ̀ ibi kékeré tí ọlọ́run dogun fún wa ni. ṣé lè ní kékeré àná ah. ah, jẹ́ ká máa dúpẹ́ fọlọ́ nǹkan ńlá ni. ọlọ́run ṣe ẹ jẹ́ fún mi ní few minutes kọ́bí ọ̀gá. Okay. Yes. Um. um. Ẹ wọlé. Ẹ pẹ̀lẹ́. Here is my beautiful mom. Yeah, Ella mom. And mommy, mo mọ̀ pé mi ò ní láti introduce wọn sí yẹn mọ̀ wọ́n dáadáa. Ọ̀gá mi ni wọ́n báyìí. Òdú ni wọ́n wọ ṣàìwọ̀ polúkú. Èyí la dé wẹ́rẹ́ báyìí. Ah, inú mi dùn láti mọ̀ ọ́ láti rí yín báyìí. Ìjòkó oh, ìjòkó. Um, Mọ́mí, ẹ má ṣe yọ̀ ni mo kàn ní kí n yà kí n kí n má farabalẹ̀ wá kí n lẹ́ta. o ti o lédi tẹ wá kí wa tí mo rí yín báyìí <laughs> ṣé ṣe rí kó ṣe ohun oríṣiríṣi kó tẹ má ṣe tẹ wá fi dá wa lára yá yìí náà olóhùn àwọn àfún yín ṣe olóhùn àwọn àgbà fún yín ìjẹ ìṣe yín lálejò bí yín yín èmi náà láìpẹ́ bọ̀ máa farabalẹ̀ jẹ máa mu máa tún relax dáadáa later bọ́dí tí mò ń lọ sí jì nínú ọdẹ mi. ẹ má bínú ya mo ti fẹ́ máa lọ. ọ̀rọ̀ ẹ̀ mọ̀ God bless you ma. bless you. fi wá dáa. pray o ẹja pray gbogbo complaint tá à ń lọ ká bójú ọlọ́run pàdé o pé àwọn. Okay, that's true. Um, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Nice one. That's a very good one. I swear. So we just need to play around with yeah, uh, sure, um, all sure, our sure, points. Sure. Um, uh, uh, a ní láti wà highly on point láti convince any club dábàá. Kọ́mpì tá a máa fún proposal yẹn <laughs> confidence. Ìwà <laughs> ìyá <laughs> and with the influence of our superstar. <laughs> Ọlọ́run ni superstar Ọlọ́run ni o. Ẹ̀yin náà ẹ̀yin náà you are big over there too. Ẹ eh, bọ̀ in Nigeria baba. Cracky Don. Ah Ìtẹ́. Cracky Don. Àwọn ka blogs, àwọn ka newspaper every time. Alhamdulillah. Alhamdulillah. Ìjẹ́ oh. ojú mi pọ̀, mi ò mọ bí ọlọ́kọ̀ yín gbé mi àdìẹ ẹsma ṣó ti yá nìyẹn ni tí ẹ dúró kò fi nǹkan sínú ó fẹ́ jẹ kó. ọ̀rọ̀ ọ̀rọ̀ àbọ̀ ọlọ́run á wà pẹ̀lú ẹ o kò ṣe jẹ́jẹ́ o. Darasimi, I hope you're enjoying yourself. Oh, serious. That reminds me. Location tí mo ní kó Yeah, it was good. Mo ṣiṣẹ́. Ó kàn jẹ́ three cents péré ni mo ṣe tó fi six cents ẹ̀ náà ní See, I have to tell you the truth kò kí ń ṣe gbogbo director ló lè tolerate àwọn kan tó máa ń ṣe lórí set. Oh. pẹ̀lú findings mi mo dẹ̀ gbọ́ wípé àìkí ń ṣe díẹ̀ tí o kì ń stable òun ló máa ń jẹ́ kán yọ àwọn sínkù yẹn kó ṣe dànù àbí kẹ́lómi máa pè. ẹ̀rẹ̀ mọ́ a ò mo dẹ̀ try o mo try best mi lánàá yẹn. best ẹ̀yin ò tí ì tó ni. jẹ́ pé mo máa mo máa wá fún iṣẹ́ apá mi ni mo máa sáré kiri mi ni àwọn mi lẹ́yìn. ṣáà máa sáré. <laughs> Um, that's it. Ṣé wọn pẹ́ ẹkọ tí n tó lọ́sí bá ìfúnni sí? Boyfriend. Ẹ nà I used to have one when I knew nothing or just little about life. May get in conclusion. Ṣé ẹ mọ̀ wípé àìkí lè concentrate mi Louis iṣẹ́ nítorí pé mo máa ronú gan ni. That I still don't get you kí ni nǹkan tó ń rò rò. I think about life. Ayé yìí in general. Life. Kí ló ń rẹ̀ lọ́pàá ayé? Kí ló wà nínú ayé gangan tó ń torí ẹ̀ máa dára ẹ láàmú? Ẹ nà mú mi wọ́n ṣe wọ lọ́dọ̀ Yọ̀mádé ok ẹ ọ wà mí ọ rà mí. Mọ̀mọ́. Yes, ma. Àlàáfíà ni ma. Ẹni náà ń kọ́. Ah, ah, àbá ẹ jẹ́rìí mi èmi èmi àwọn tán <laughs> báwo ni wàá ṣe shopping fóun tí mi ní ṣe tí ẹ máa wo retí yín ti wà ti package ẹ máa wá bá ṣe máa gbé wá fún yín yes ma Ami. àmì. yeah um, I can try láti put one or two things together ní kó tó di pé a bọ́ sínú agbami yẹn. Yeah no èmi náà mo ń dúró de feedback látọ̀dọ̀ àwọn parent mi so a máa lè mú date a lè máa mú ọjọ́ tá a máa wá rí yín tá a máa tá a máa mú tán níṣu lọ́kà tá a máa kó tán yányán. Hmm. Eh, èmi ti fẹ́ yàn àyàn ọ̀wẹ́ á dúpẹ́ ní wàá kọ ní ẹ mọ̀ ẹ mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn wá ilé máa ń pè ìdáná nǹkan ọ̀hún fẹ́ ṣe má dẹ̀ ti ṣe yẹn ọmọ. Awólọ nìyẹn. <laughs> okay ma all right ma ẹ ṣe ma yes ma okay ma yes ma madam. rárá ah, serious pé ẹjọ́ òní tó wàá mọ̀ ní ti lọ́kà àbákùnrin máa ń ṣeré ọwọ́ àwọn ọmọ mi hmm. káwọn ọmọ ni ní ọwọ́ tó ti kọjá bẹ́ẹ̀ àbúrò kọ́rì. ọ̀ bí ẹ ò ṣe bá wọn sọ ó ṣe báwọn sí. àyìn àjẹ ló wà. ẹ ẹ bá ìwọ tí wọn ti lọ láàrẹ. ó yẹ kó bá wọn sọ nìyà ṣe bẹ́ẹ̀ ni ẹ gbọ́rọ̀. àbí ní ajá ìbọn ni. tinú kí ni. tọ́ǹkì ni ajá òun lèmi ń jẹ èmi gan-an ọ̀dọ̀. <laughs> ti bàjẹ́ jọ ọlọ́run. kí ni ọ̀rọ̀ tí ń bàjẹ́ ọ̀dọ̀ kí ni wọ́n bàjẹ́. everything lọ dáadáa láàrin mi àti Yọ̀mádé àmọ́ gbà tó di ọjọ́ kan. Mr. Adesina. Yes, sir. Àwọn result test tá a ṣe fún ìyàwó yín ti jáde. Great. Kàn jẹ́ pé two things are involved. Please, what are the two things involved? Um, firstly, ẹ kí n kọ́kọ́ kí n kú rírì because ìyàwó yín ti ní oyún. Oh my goodness. <laughs> Thank you so much. That's good news. That's good news. So, uh, yes, I'm about to tell you that. Um, the other things mo ní kó wà involved, mo ní pé nínú àwọn test yẹn ó fi yé wa wípé ìyàwó yín ní àrùn tí à ń pè ní hepatitis C. Yeah. Wait. What? Um, yes, hepatitis C according to the result. Tani. I mean you. You. Òun. Yes. Òun I will share the money. mo ní fẹ́ ká máa questions to my importance for now what I would just advise ni pé ẹ make sure wípé ẹ stick around ìyàwó yín. ẹ máa dùn wọn time to time then àwọn medication tá a prescribe fún yín kí jẹ́ kó máa I'm sure with time we may get over it. Dara. What are you talking about? Ah, Guys, I it's okay. Mo kàn fẹ́ kó mọ̀ wípé ayé yóò tó wọn. And life is beautiful. Life is beautiful, àbí kí lẹ sọ sí? Yeah, life is beautiful. O ní láti gbogbo àwọn kan tó ń wọlé. What is beautiful about life? What? Ó ní láti jẹ́ pé ayé pé méjì nìyẹn. Torí pé kò kí n ṣayé kan náà ni àbí ìjọ mi tẹ bá sọ bẹ́ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo máa ń rò bí ẹni pé kí ló dé tí mi ṣe kúkú para mi. I am of no use in this life. There's absolutely nothing beautiful about this life. It's okay. It's okay. Máa wọlé sọ̀kọ̀ kan mọ́. Take ká gbàgbé gbogbo ṣáptà yẹn, please. Báwo ni ti ọ̀rọ̀ yín tó sọ? Hmm. Lóòótọ́ ni mo lóyún. Lè fi bí ọmọ. Ó oh bí ọmọkùnrin làǹtìlanti. ọmọ yìí mú ayọ̀ púpọ̀ wá fún mi ọmọkùnrin tó rẹwà àti orúkọ ẹ̀ ní Fawad. bàtà bí Fawad inú mi dùn mo ti rò pé ọlọ́run ti fẹ́ kàn fẹ́ sí i fún mi. mo mọ̀ wípé. ìbànújẹ́ ìfàwọ́ ìfúnra rẹ̀ máa padà jẹ́ fún mi. Ma! Your phone is ringing. Oh, okay.

kí ló sọ kó ṣẹlẹ̀ ó ní ọ̀mádé kí ló sọ kó ṣe yọ̀mádé ó ń pè yọ̀mádé kí ló ló ṣẹlẹ̀. Yọ̀mádé. Yọ̀mádé. Yọ̀mádé. Mo kí ni kí ló ṣe? Yọ̀mádé jẹ́ ká máa lọ sọ sítù jẹ́ àmà lọ sọ sítù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwádé ìwádé please wo mí wo ó yá máa bọ̀ máa bọ̀ jẹ́ máa gbé lọ sọ sítù mo sì ti ọkọ̀ báyìí Jesus, teach me right in Jesus' name. Love you, Lord. Love you. I know it. Tell your mother, please don't do this to us. Mother... Oh! Your mother, jẹ́ ká lọ sí hospital. Má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀. Wait, not má bọ̀, sẹ́. Jẹ́ ká lọ sí hospital. Yeah. Eh, ó yá, má bọ̀. Your mother, dìde pẹ̀lẹ́. Ó yá, dìde. Ó yá, try, try, try, try. Ó ṣe. Bóyá dìde. Yọ̀mọ́dé. Yọ̀mọ́dé. Subhanallah. Sorry to drag you back. I am very, very sorry. Kí ni nature ikú ọmọ at your mother? Oh, sorry. Mo gbàgbé láti sọ̀bẹ̀ yẹn mọ́ sítórì mi. Ìgbà tó ṣe díẹ̀ ni wọ́n realize pé Yomade náà ti wà positive àmọ́ dàbí ẹni wípé ìbínú ìkanra ẹ̀rù àti ìjayà ló tètè jẹ́ kí ikú pa Yọ̀mádé. mo ń padà lọ sílé pẹ̀lú ìbànújẹ́ ọkàn. ẹnu ọ̀nà ni mo ti pàdé mọ́mì. pẹ̀lú ọmọ lọ́wọ́ tí wọ́n ń pariwo kí wọ́n tó rọ̀ṣẹ̀ lọ́sítù ọmọ ti gbẹ́mi ti Same day. Same day. Just same day. That's, that's, it's okay. so pathetic. Ọlọ́run àforíjì o. Please, má sunkún, má ṣùgbọ́n. Ọlọ́run á ṣe ètò dáa. talento pues. É pè ma É káàsán ma yes ma jọ́ mẹ́ta ma ok ma É o do ma sa. tálẹ̀ ni. mọ́mí àǹtí dára ni sa. Hello mọ́mí. ọjọ́ kan pẹ̀lú mọ́. mi ò rí nílé wa láti bí ọjọ́ bíi mélòó kan ṣé kò sí. Uh, no nítorí pé mi ì sí lára òdì ni mà mo travel ẹ má bínú mà. ok èmi náà sọ bẹ́ẹ̀ ṣé ti wá dé nsìn. Uh, bẹ́ẹ̀ ni mà mo ẹ̀ṣẹ̀ dé lánàá ni but like now mo wà ní location. ah ó wà nínú yàrá ẹ̀ níbi tó ti ń sun ẹkún ṣe ló ń wa ẹkún mu bí ẹni mu gàárì. Dárasími ń sunkún. Àbí? Torí ẹ̀ náà ni mo ṣe pè yín wípé kẹ́ lè bá mi bá sọ̀rọ̀. Èmi náà wà ní location tó close mọ́ ọ̀dọ̀ yín yẹn bóyá tí n bá ṣe tán àbí màá ṣáà bá sọ̀rọ̀ ṣáà ẹ má wọrí mọ́. Màá máa retí yín. Ẹ má pẹ́ o. Yes, ma'am. All right, ma. Thank you, ma. Yes, ma. Um, náà ti take shoot. Ó dà pọ́n wọn àbílẹ̀ tí gígọ̀ wájú ẹ̀. Okay. Um, Lọ́bà PM. Okay. sọ of pé sísítàn ti yà mí. Kó fún mi ní bóyá one or two hours. Mo fẹ́ sáré ṣe nǹkan kan. Ó dẹ̀ wà very important. Yeah, wọ́n ní ó ti tó ọjọ́ díẹ̀ tó ti jáde kó nulé mo tún wá débi ń sìn mo tó báyìí tó ń sunkún ó lè ní kò sí nǹkan Láyé ti sú mi. Kí ni àǹfààní ilé ayé tá a gbé? tó kún fún ìkorò ìdààmú àti wàhálà ṣé kò tiẹ̀ sàn kí kúkú kú lẹ́ẹ̀kan náà kí gbogbo ẹ̀ parí. lágbára ọlọ́run ló kú see this life is beautiful. What is beautiful about life? But ayé mi dàbí orógbó, àpá, kò láwẹ̀, ajẹ́, ó tún korò. Láti ìbẹ̀rẹ̀ ayé mi títí di mi ò fi ìgbà kan rí ìdùnnú nínú ayé rí gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi tí wọ́n lè fún mi láyọ̀ gbogbo pátápátá ni kò ti gbà lọ́wọ́ mi. ìlà ẹkú kọ yìí. bàbá. <laughs> orí ọpẹ́ ló yẹ kó ọmọ ọdún sọ pé tí ẹ tọpẹ ni ọmọ ṣe o ọgbọ́n táwọn àgbàlagbà wí ni wọn lọ lọmọ kan kú lẹ́gbẹ́ àgàn tiẹ̀ tọ́pẹ́. ẹ bàbá lóòótọ́ lè tèmi tọ́pẹ́ ṣùgbọ́n òwe pé ọlọ́mọ kan kú lẹ́gbẹ́ àgàn kò tẹ́mi lọ́rùn kò tẹ́mi lọ́rùn rárá níwọ̀n ìgbà tó jẹ́ pé ogún ọmọ kò tọ́lọ́run lù pa lọ́jọ́ kan hmm. báwo ló ṣe wá ṣiṣẹ́ fún mi ẹ wo bàbá bàbá ọjọ́ ti ń lọ lórí èmi àti ìyàwó mi ẹ bá mi wá nǹkan ṣe sí torí ẹ ló jẹ́ kí n ránṣẹ́ sí yín ẹ bá mi wá nǹkan ṣe sí. Hmm. kúkọ yìí ọmọdé mi ń ṣe ọ. orí gbàwọ́ ti pè mí pé ọ̀ ń bọ̀ o èmi fún alára mi mo wọlé mo ti yẹ ọ̀rọ̀ rẹ wò mo bá àwọn àgbà léèrè àmọ́ èsì tí mo bá bọ̀ ọbẹ̀ ó lágbára díẹ̀ ó lágbára ẹran kì í ṣẹ̀ṣẹ̀ ràgó hmm. wòmí wọ́n lọ́nà àbáyọ kan ṣoṣo ọ̀nà àbáyọ kan ṣoṣo kúkọ̀ yìí tó o tún fi lè dọlọ́mọ míì tọmọ tuntun míì ó tún wáá ké nínú ilé rẹ ni pé kọ́ fẹ̀mí rẹ̀ mí. fẹ̀mí rẹ̀ mí. Hmm fẹ̀mí rẹ̀ mi bíi ti bò sọmọ ike ló ń pera rẹ̀ ṣé wọn náà mọ̀ pọ̀ tí ń dàgbà ni kí ni tí ọ tó ń ṣe bí àgàtù ọ dàbí ọba yí ọ ìtumọ̀ fẹ̀mí rẹ̀ mi tí wọ́n wí ni pé ẹ̀mí tiẹ̀ ọ̀gbádùn mi ńlá lò tí ó fọmọ tuntun mi padà sínú ilé inú èyí ò ní pé ọ̀fẹ̀mí mi nù. No ẹ̀mí tèmi. bí wọ́n bá lọ ọmọ tuntun ó wáyé. fẹ̀mí rẹ̀mí kọ̀ fọdúnrọdún ni kí ló sọnù lọ́wọ́ yín gan tẹ́ ń wá kiri ṣe bí àlíyà ló wà nílẹ̀ yìí ká kún fàdúrà kí ọlọ́run bá wa wò kó dirú kó digbá. ẹ <sighs> eh, ìyá àlíyà ó tọrọ lọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n rántí pé obìnrin làlíà àlíyà máa dàgbà á lọ sílé ọkọ tiẹ̀ èmi ní ìdàrúlé mo ní ìdàrúlé tó máa máa gborúkọ mi ga lọ nǹkan tí mò ń sọ ò yé ẹ. ó kúkú yé mi ọ̀rọ̀ yín yé mi o láyé tá a wà yìí kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe kò sí nítorí kò sí ohun tọ́lọ́run ò lè ṣe àti wípé ibi tẹ́ ronú lọ yìí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ yẹn o ká fọkàn wa sọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. láì sọ fún màmá mi bàbá mi lọ ṣe nǹkan tí bàbá yẹn sọ pé kàn ṣe wọ́n fi ẹ̀mí wọ́n fi rẹ̀mí. bàbá mi fira wọn sílẹ̀ kí mi bà lè wáyé. ọjọ́ tí wọ́n bí mi gangan ni bàbá mi jọ lọ́rùn níbẹ̀. inú ìrònú ni màmá mi wà títí tí wọ́n fi lo oṣù díẹ̀ sí. After few months, my mom passed on. bá kèmí nìkan nínú ayé èṣù àtẹ̀ṣe mi. Tazim, it's okay. It's okay. Um, it's, okay. Mm. <sighs> mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. nígbà tó ń sọ sítórí ẹlọ́sìn ó sọ wípé lẹ́yìn oṣù díẹ̀ tí mọ́mí ẹbí ẹ̀ jáde láyé dẹ́ńtà ni mọ́mí báwo ló ṣe jẹ́. mo mọ̀ pé máa béèrè. ẹ̀gbọ́n mi ni àǹtí àlẹ́yà àǹtí àlẹ́yà is forty eight years old I am thirty one years old ọmọ ọkọ tí bàbá mi àti màmá mi bí nígbà yẹn tí wọ́n fi sọ wípé dandan àwọn fẹ́ bímọ sí ọmọ yẹn ni àǹtí àlẹ́yà. ọwọ́ àǹtí àlíà. Mama, ni màá mi lọ bẹ̀rẹ̀ sí. Àǹtí àlíà tọ́jú mi láti kékeré títí táwọn náà fi dàgbà tí wọ́n fi máa rí tí alẹ́ àbárè ọbí ọmọ méjì láti ilẹ̀ pẹpẹ ní ọkọ àti alẹ́ àti máa ń rí mi pé wọ́n ti nífẹ̀ẹ́ mi jù rí pé wọ́n nífẹ̀ẹ́ mi ju ọmọ tí wọ́n bí nínú ara wọn lọ kò bòrà tí àníyàn ṣàìsàn kékeré ló bá kú nígbà tó kú ọkọ wọn bínú ó fara ya ó ní wọn ò tọ́jú ọmọ wọn tó ó ní pé tó bá jẹ́ pé mi ni àti àlè àmà tọ́jú mi jù bẹ́ẹ̀ lọ ó lè mí lọ fún látẹ̀ńṣọ́n bó ṣe mú àkọ́bí wọn mo ṣe mú dèrò lóyìnbó di ọ̀la nìyẹn. àkọ́bí àti àlìyá àti ọkọ wọn wọ́n wà ní ìlú òyìnbó bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí láti ìgbà yẹn ni àti àlìyá ò ti máa rí èmi ní bísíǹsì wọn láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ọkọ ìtẹ́ olúwa ṣé àti alẹ́ àti òyìnbá àbí wọn tó yá. Abbiamo no. Àwọn agbábẹ́lẹ́ abẹ́ wọn pẹ̀lú ìyá. ṣé wàá yẹ ni àníyá iná ọmọ tiẹ̀ tí wàá jẹun mi. Dancing. It's okay. Ìbéèrè kan tí mo tún fẹ́ bí. So yeah. So yeah. Um, okay. The better of February will be. Surely Feb. You are my end. Hmm? And my beginning, even when I lose. Cause I know I'm winning with you. Just you and I couldn't believe what I see in you. first I can. nothing. Life without love, life without love, life without love is nothing. Life without love, life eh, without love, yeah. Life without love is nothing. Life without love is nothing. yeah, yeah, yeah. Nasina. a ní àfẹ́ ní ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ìkọ̀tà àtàlẹ́ láti lọ sọ́nù lórí ọ̀rọ̀ ní àti ẹnìkan ní ìfẹ́ kó lóra tó bí gbọ́. púpọ̀ púpọ̀. wà á lérò ní ilé ọ̀rọ̀ kan àti ìwọ. sọ́wọ́n wà tó ti ń yọ wá tó ti ń sọ I love you mo ti mọ̀ kó ní bára ẹ̀ ó ń gbólé kankan bọ̀ ní ọ̀yá mo gbà. sọ àwọn méjì ló lọ sọ̀rọ̀ nínú. Hmm, ìyá fọmúra mélòó kan àrùn. àgbà mú sọ Life without love, life without love, life without love is nothing. Mo ti ń notice àwọn kankan lẹ́nu ìjọ mẹ́ta tí ó lè jẹ́ wípé ó strange sí mi gan. Àwọn Yorùbá náà sọ wípé iyè kan lábàá àwọn ojú mẹ́ta lọ, I mean, ọ̀lì. Amy, and you, of course, to Tochape brother Wanye. I mean, we've been together for a very long time ago, even before we traveled out of this country. I mean, I won't continue on nígbà yẹn ó tó ń ṣe on I mean, you are, you are a changed person. O to change God seriously. Take for an instance, you are this kind of person tó jẹ́ you always put people first before yourself. You are this kind of person tó jẹ́ you're nice caring humble i mean o lè fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ẹlòmíì but these days o kàn máa scream out of nowhere o kàn máa bínú out of nowhere anybody o lè bá ẹ sọ̀rọ̀ mọ́ you remember the last time that one location you were coming up with this attitude tí ay abúlé sọ fún ẹ pé eh, i have to give him his medicine only then he can calm down kí ni gbogbo nǹkan ilé i mean ó ń ṣe báyìí tẹ́lẹ̀ náà even nínú ilé gan bíbá yìí i mean bóyá last week or something like that i notice pé o kàn bínú and we were trying to calm you down o ò gbọ́rọ̀ sí anybody lẹ́nu i mean this is not you ètò olúwa if not because of the love if not because of the bond tó wà láàrin wa we wouldn't have come to this place àbí ìbágbé wa kò tẹ́ lọ́rùn wọn ni i mean we could easily afford to stay in our hotel but you said we should come down here ìwọ ló insist pé we should come to this place kí nìkan tó wá dé tó jẹ́ pé ò uh, fẹ́ rí mi wá látọ̀mọ́ or what is the problem we don't even understand ṣáàtì ní ẹ lára ní ìtẹ́. I'm sorry, but I'm fine. Yeah, I'm fine. Ìtẹ́ táwa mọ̀, ó yàtọ̀ sí tẹ̀ta àdébáwọ̀ torí gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ ìtẹ́ ó ti ń ṣe o. No, no, no. Ite, don't tell me you're working out on us. That will definitely get me angry. Don't tell me you're working out on us. Ite, you can't do this to us. Ite, Ite, you're breaking my heart. I feel it. kí la dọ̀rẹ̀ fún ìfẹ́ sáfún ó wúwo bí ó wúwo àgbélébùwà ó di dandan ká gbé. torí pé. Elédùmarè mọ̀ ìparí láti ìbẹ̀rẹ̀ wa. ṣùgbọ́n ẹ̀bẹ̀ ní ká o pé kó fàyè wá dára ire. Hello? kó má fàyè wá dára Okay, okay, hold on, I'm on my way on my way. me give it back. ní ìrìn àjò tó lérò ẹ̀ ṣé orí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ eh. the last time lórí bẹ́ẹ̀dì mo máa má That was a deliberate act, right? wàá rí pé mo ṣe ń gbìyànjú àti má jẹ́ kó wọ count. mi ń mo rí pé mo clear nǹkan tó wà nínú àìdí mi. nítorí pé ìgbà tó kù kò fi bẹ́ẹ̀ pẹ́ A tí n bá tiẹ̀ wá kú lénìí àbí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí Because I have you. And I love you. To ẹni mo ṣe ṣe nǹkan tí mo ṣe. Mi ò lè kábà mi. Ó ti Timothy knows ti cancer of the blood. Nkema. Láti ìgbà náà ni wọ́n ti fi mí sí orí medication. Kí n lè bá live long. okay? Lára àwọn nǹkan tí dókítà sọ fún mi wípé kí n má ṣe. Ẹ̀ka nínú ẹ̀ ni mo ti ṣe pẹ̀lú ẹ̀yìn. Tó wá ní kí n sá fún sex. Ìgbà tí mi máa bá ṣe ń ṣe mímọ́. sọ́dọ̀ dókítà àwọn explain ṣe ń ṣe mí fún dókítà jẹ́ kí n mọ̀ wípé mi ní ìgbà tó pẹ́ mi àsìkò mi ti sùn. How long do you have left? few months. Months? Tó bá wọlé o, ó lè máa ju ọjọ́ díẹ̀ lọ. Àtọ́lọ́ bá ṣe nífẹ̀ẹ́ mi. Ó test result this time around is pathetic ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé láti ọ̀dọ̀ àyìn láti gbìyànjú wa gan but ẹ̀yin nígbà míì ọlọ́run máa ń fi àjùlọ ẹ̀wọ̀n wa mo bí àpótí mo sùn máa ń stand. dókítà mi ò kí ń ṣe àjòjì sí yín mọ́ nǹkan tó bá ń ṣẹlẹ̀ gangan ni kí sọ fún mi what is it this time around. the recent result jẹ́ kó yọ wáyé pé ẹ̀ nígbà díẹ̀ lọ́mọ mo mọ̀ nípa àti ń sọ léè fún mi for a while but this time your time is really spinning up. It's okay, doctor. I'd like to be on my way now. Um, Madam I'm going to say, please calm down. Eh, ẹ jẹ́ kí n fi kọ́nà àwọn drivers wa kan lọ drop ní sílẹ̀. Doctor, ṣé bí mi ni mo wara mi wá Ẹ má worry, I'm fine. Ẹ ṣe gan Okay. Please try and call me time to time. irú ayé wo nìyí. kí ló dé táyé mi rí báyìí. ṣíyá ẹ̀ṣẹ̀ mi ni mò ń jẹ ni tìyá mi àbí ti bàbá mi. ṣé ìgòrò ń jà mí ni àbí kí ni kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó lè fèmí láyọ̀ ń dojú rú mi kí ló dé ọ̀dà ìtẹ́ olúwa náà sì máa kán hmm. tó bá jẹ́ pé mi ni mo wá ṣáájú ìtẹ́ olúwa lọ́ńkọ́. àwa méjèèjì la nígbà díẹ̀ kódà èmi tiẹ̀ ti ní ìgbà díẹ̀ kóhun tó gbọ́ ti tiẹ̀. It's not even sure if you will live for months. Mine can be anytime. ṣé wọ́n ní mo ṣẹ̀ ní àbáyé irú ayé òde ni. Oh, why is this world this cruel to me? Kí ló dé? Ah. Àánú àti àlèyá máa ṣe mí o. Àánú àti àlèyá máa ṣe mí o. without love, life without love, life without love is nothing. Life without love, life without love, life without love is nothing. Life without love, eh, life without love, life without love is nothing. Life without love is nothing. Life without love, is nothing. My God, yeah, yeah, yeah. lè máa kọ́nà lójú náà lè máa máa pẹ́. ó dẹ̀ ṣọ́ wípé nǹkan tá a fẹ́ lè ṣe máa wọ̀ because mo ní bẹ́ẹ̀ ká kan waste time ara wa. ọkọ mi ọmọ máa kú ọmọ máa yè á ti ẹ̀kọ́ lọ́mọ kú ìwọ ọmọ náà so let's get there first and see. Oh, ó sì bẹ́tà ká try. èmi kàn wọ pé téèyàn bá níbi téèyàn fẹ́ lọ èèyàn sì lè sùn. má kàn án kankan lẹ́sọ̀ọ́ pé. akẹ́kọ̀ọ́ bá pẹ́ tó fẹ́ ni. ikú dóró ikú ṣèkà kí ló dé tí igi tó tó kì pẹ́ nígbó wáì tí kòkò tó fúnni lómi tútù kò kí pẹ́ fọ́ ní igun ilé i don't know why tí ọ̀nà tó sọ ní di ọ̀la kò kí pẹ́ di ìgbẹ́ bàbá àti ìyá wa bí wa sílé ayé lérò pé àwọn máa tọ́jú wa láì mọ̀ pé ikú ó dẹ̀mí wọlé gbòdò. wípé àkọ́kọ́ eléré orí ìtàgé tí wọ́n bí wálé ló ti fò sẹ́lẹ̀ tí ó ti lọ yìí ikú ò ṣe dà ó tí ó gba wúrà góòlù àti fàdákà mi dàrú ẹ̀gbọ́n mi ìtẹ́ olúwa kì í sí tí mo bá tuntun ayé wa ìwọ náà ló sì wù mí yóò jẹ́ ẹ̀gbọ́n fún mi súré o. Um, n ta wá ṣe lónìí. We are here to celebrate both souls that they've done so well, and I don't think we should be that sad. Yeah, we should be able to celebrate them. By the time they get there, they're happy. Tó bá débi tí wọ́n ń lọ, inú wọn á dùn. Ẹjọ́ tá bá rí nínú ọ̀rẹ́ tó mọ̀ pé òun fẹ́ wá sọ nǹkan gidi tán ti ṣe tó láàmì tó láka tó lápẹrẹ kó jáde wá kó wá sọ̀rọ̀ kó tó di pa pẹ́ńtà máa pè next. Yeah. Má bọ̀ ẹ bá mi fún ní àtẹ́wọ́ ẹ̀jọ́ ẹ pa àtẹ́wọ́ ẹ̀ kó rinlẹ̀. orúkọ tèmi ni Abdulkalid Busari mo dẹ̀ jẹ́ ìkan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ sí ìtẹ́ olúwa àmọ́ ó ṣe mí láàánú ní ọjọ́ èyí nítorí pé ikú fi ọ̀pọ̀ ìka ènìyàn sílẹ̀ ó dẹ̀ ṣetán láti fẹ́ mú ẹni rere lọ torí èmi tẹ́ ń wo yìí gẹ́gẹ́ bí gbogbo ń ṣe mọ̀ wípé òṣèré orí ìtàgé ni mí ìtẹ́ olúwa ti ṣe ó má lè gbàgbé nínú ìgbésí ayé mi mo ṣe rántí ní ọjọ́ kan tí ẹ pé mo lọ sí location torí pé mo ti fẹ́ late láti dé location yìí mo ní láti gbé ọ̀kadà torí pé ọlọ́run ò tí ì yọ̀ǹda mọ́tò fún mi ọ̀kadà yìí ibi tí mo ti ń rush tí mo ti ń kọ́ lọ́kadà yìí lójú ọ̀kadà gbé mi ṣubú location tí mo ń rush láti dé mi ì lè dé bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn because hospital mo padà land sí. Si ìgbà tá máa bá lọ tá máa bá bọ̀ ìtẹ́lúwá wá kiri lọ síbítù yẹn ìgbà tó gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ inú ẹ̀ bàjẹ́ ní titilẹ̀ àti tọlọ́run kọ́kọ́rọ́ mọ́tò tí ìtẹ́ olúwa ń lò lọ́jọ́ náà ló fi lé mi lọ́wọ́ àmọ́ wá dùn mí wípé àsìkò tó yẹ kí n sọ oore tó rẹ̀ mi ṣe fún mi. àsìkò náà ló wá ti lọ kò bàbá jẹ tẹ olúwa kò bàbá jẹ tẹ olúwa o. ẹ ṣe gan-an. tí wọ́n bá bí ní sáyé ibìkan nìyàn kọ́kọ́ dé sí ẹlòmíì tó bá bí òun ló máa ń jàkọ̀bí ẹlòmíì tó bá bí adésọwọ́ èèyàn àti gbọ́n tí ọ̀rẹ́ sọ àti gbọ́n táwọn ìdílé sọ díẹ̀ ẹni tó wá jẹ́ ìyá tó bí Dárasími àáfẹ́ káwọn náà jáde kí wọ́n wá sọ nǹkan ẹyọ kan àbí nǹkan méjì Can we put our hands together for her please? gbogbo ẹ̀yin tẹ wá ẹ wá bá mi dárò ara mi òkè orúkọ mi ni Alea tí gbogbo èèyàn mọ̀ sí ìyá dára sí mi mo fẹ́ sọ kọ́kọ́ fún yín ní alẹ́ yìí èmi kì í ṣe ìyá dára sí mi àbúrò ni dára sí mi jẹ́ sí mi. Ah. ibo ni kí n ti bẹ̀rẹ̀ ìròyìn ẹ̀ ibo ni kí n ti bẹ̀rẹ̀ láti máa sọ ọ̀rọ̀ dára sí mi ṣé ìwà tútù tó ní bí àdàbà ni kí n sọ ni dára sí mi kò ń ṣe onígbéraga èèyàn ó kó èèyàn mọ́ra ó nífẹ̀ẹ́ ọmọdé ó nífẹ̀ẹ́ àgbàlagbà eré orí ìtàgé bó ṣe nífẹ̀ẹ́ sí gbogbo ara ló máa fi ń ṣe é ó máa ń wí wáyé nínú ilé á tún wù ú sí ìta àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí Darasini ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi ibi tó fẹ́ parí ẹ̀ sí àmọ́ mi ò lè dá ọlọ́run ọba lẹ́bi pé kí ló ṣe eléyìí sí tó fi ṣe ohun tó tó báyìí ah dára sí mi dára sí mi. Yaba, yaba, yaba, yaba, yaba, don't go now. Ah. Um, uh, leave him. Some people may get extraordinarily emotional. Bí nǹkan bá ṣe ń tàyàn lára sí ló ṣe máa ń ṣe. Àmọ́ kó tó di pé mo jẹ́ kí àwọn oníkan sọ̀rọ̀. Èèyàn kan wà tó ní nǹkan pàtàkì tó fẹ́ sọ lórí àwọn méjèèjì tó jókòó yìí. Màá fẹ́ kẹ́ni náà dìde kó jáde kó wá sọ. Thank you. Hmm. Before saying anything, I have to choose the right time, place, manner to convey the message. Orúkọ mi ni Kọ́lá. Ìgbà kan mò ń jẹ́ kílà. Iṣẹ́ ọwọ́ mi ò fìgbà kan dárí nígbà kan. Mi ò pàdé àfà mi ò pàdé wòlíì tó bá mi sọ̀rọ̀ kò sí èèyàn méjì tí mo pàdé tó sọ mí di ẹni pàtàkì ìtẹ́ olúwa ni áńgẹ́lì mi ní ọjọ́ tí mo bá wọn níbi tí wọ́n ti ń ṣeré orí ìtàgé gẹ́gẹ́ bí ọmọ burúkú tí mo jẹ́ láti lẹ̀ mo ṣetán láti dí wọn lọ́wọ́ ìtẹ́ olúwa pè mí ọtí afa ṣáwọn ẹtì àti rẹdí ok mo bọ. tọ́lé aláyé. gbà ẹ má bínú pọ̀ kẹrẹ. tọ́lé eléyìí pọ̀ ó ga gan-an tó bá ní mi lè dúró ti superstar báyìí bá mi máa nírọ̀ o. astagfirullah. ọlọ́run bàbá ẹ tóbi inú ayé gan-an ilé ìpọ̀ mọ́gà ọ̀ṣàtìrì ọlọ́run tiwa lélẹ́yìí o ọba àwọn ọba tó yàtọ̀ sí lẹ́dùnmarì ìbà rẹ̀ káìlì ọ̀gá wa káìlì. Um, kílà bàmí. ó ti sọ orúkọ ẹ gangan fún mi látẹ̀ka tí mo ti ń bí ẹ kílà náà ló ń sọ. ẹ bàbá orúkọ yẹn ò pọ́pùlà ni ò jẹ́ kémi fẹ́ dá orúkọ ẹ bọ̀ tókè. Okay kọ́lá náà máa ń pè mí bọ̀ kò sẹ́ni tẹ́ máa dárúkọ kọ́lá fún tó máa mọ̀ tẹ́ bá sọ pé kílà everywhere everybody knows kílà ó ti yé yín bá mi. kílà o. bá mi. kọ́lá sórí kò pọ̀ nínú àwọn tí ẹjọ́ ń ṣe irúṣẹ́ tó ń ṣe tí wọ́n máa ń lẹ́kọ̀ọ́ kò pọ̀ nínú wọn tá máa ń farabalẹ̀ ó burú lóòótọ́ bọ́ ó ní farabalẹ̀ ó dẹ̀ jẹ́ ẹnìkan tó máa ń ṣàpọ́nlé èèyàn tábàjọ wò dáadáa kò ń ṣe pa jura wa lọ tàbádẹ̀ máa jura wa lọ tó bá pọ̀ wọ́n lọ jù mí làbẹ́ mi ló lè jẹ́ kékeré báyìí bọ́ bó ṣe ń ṣàpọ́nlé mi tèmi náà bá rí nǹkan tí mi bá fi ṣàpọ́nlé kò dáa ọmọ ìyá mi ó ga ó sìngbọ̀nlẹ̀ ó cute obìnrin ò gbọ́dọ̀ rí ẹ kó lóun ò rí èèyàn ìfún tọkùnrin bá rí ẹ ó gbọ́dọ̀ jowó ẹ torí pọkùnrin tó dáa ní ẹ àmọ́ wáyé tó yẹ pé bó ṣe wá dáa tó irú iṣẹ́ báyìí ló fi ń ṣe iṣẹ́ aninilára àjẹnápa gbowó agbowó ń bi tí ò ṣe sí i am sorry mi fi bú ẹ mo kàn fi ń sọ nǹkan tí mo rí ni because mi kì í ṣe wòlíì àbí àfà àbí pásítọ̀ bọ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ tí mo ń wo ẹ̀ mo rí wípé gbogbo ohun tó ń lò yẹn ó tó ẹ̀jẹ̀ nídìí iṣẹ́ wa yìí ẹni tí òun bá jáde kan yẹn simple inú àwọn kárátà táwọn náà máa ń ṣe nìyẹn wọ́n máa ń ṣe nǹkan míì bó ṣe wà ohun yẹn náà ń sọ tó bá tún fẹ́ ṣe bóyá bí ọkọ àti ìyàwó àbófẹ́ lọ ṣe ọ́fíìsì man ó tún máa switch sí kárátà yẹn àwọn nǹkan tán wá ń ṣe rèé tán fi ń gbowó gidi wọ́n ń lo mọ́tò gidi owó tán gbà náà fi ń bọ́yàwó bọ́mọ even ti family bá wa máa fún nínú ẹ̀. Ah, àmì mi náà bọ́yàwó mo bọ́mọ ah, bá jẹ́ ẹni bàmí tó mi lè sọ pé bá kan bọ̀tà ah, ẹrú wa lẹ́ẹ̀kan o ó lè tura wọn lọ́bọ̀ ó wà ńlẹ̀. tó bá wà ńlẹ̀ tó bá yẹ pé ẹrù tó wà ńlẹ̀ àmínú owó yẹn ó jówó tí ó fihàn lọ́kàn balẹ̀ ni ẹ ní wàá máa ṣe tẹ́ ń ṣe ìgbà tó gbébọn jáde ń bílẹ̀ kan yẹn tó bá yẹ pé o ti pa ẹnìkan ara ò ní balẹ̀ wàá máa sáré kiri náà ni bá ṣe wá ń bá ẹ fà á yẹn problem mi náà tún nìyẹn ní tó dájú láyé ni pé kó lọ bí iṣẹ́ tí wàá ti gbowó ẹ̀ àbí kó wà lórí ìjókòó ẹ̀ kan sọ pé a fẹ́ pè é fúnṣẹ́ irú èmi ń sìn actor ni mí ṣé you get tí n bá fẹ́ wá sí location wọ́n máa ti san owó mi kò ṣe pé màá wá débẹ̀ wọ́n máa bá mi fa anything àbí màá máa jágbọ́n pé ẹ bá mi mú o ẹ bá mi ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn wàá sọ fún mi tó bá lè máa ṣe irú iṣẹ́ yẹn wàá máa sọ̀rọ̀ o fit kò sí èrò tó lè play ṣé you get mi sọ wípé dandan kó wá ṣe fíìmù because iṣẹ́ wa náà ní protocol wọ́n máa gba form wọ́n máa sanwó iṣẹ́ a dẹ̀ kí ń pèrò wá àwọn èèyàn ló máa ń wà ń bẹ̀ bọ́ tí ò bá jóun náà lọ ṣàwọn iṣẹ́ tán lè rí mọ́ ẹ tó yẹ pé tó bá dọ̀là ìwọ náà máa lè sọ pé future mi bright future mi dáa. bàmí tí wàá gbọ́ yẹn tíátà èmi tíátà mi lè ṣe tíátà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé tẹ́yìn bá ń ṣe nǹkan yẹn máa máa lò bọ́ fake èmi tí bá dẹ̀ máa ṣe nǹkan yẹn máa ń mú máa jẹ́ kó rí ìrù máa rí pé nǹkan tí mi ń ṣe yìí bẹ́ẹ̀ ni tó bá máa yìnbọn ká rí pé yẹ̀sà para wa fọ̀ rí ìrù. tí a bá dẹ̀ máa jẹ̀ṣẹ̀ pé bóyá a fẹ́ gbà tí bá máa dúró pé gbogbo yẹ́sì tí bá máa gbà yìí kò ní jẹ́ fake. ìwọ máa wọ rè dandan kọ́ ni kò ṣe tíátà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan bọ́ mo fẹ́ bí ẹ ní ìbéèrè kan inú rẹ̀ tó ń sọ lẹ́ẹ̀kan jẹ́ kí n mọ̀ kó ti níyàwó. Ah, bàmí ìyàwó méjì ló wà ń lé báyìí mi ti bímọ márùn-ún ìyàwó kan náà dẹ̀ tún wà nínú wọn so mo dẹ̀ tún ní girlfriend. ó jẹ́ ìyàwó mẹ́ta. ẹ̀ẹ́ bàbá ẹ já sí ẹ̀rú alẹ́ gan. <laughs> aláyé mẹ́ta báwo ṣe ti gbàgbé júmì ni júmì tí ọ̀sà náà bí ẹ̀ ọ̀kan náà. ọmọ kàkí ló máa ń ṣe ẹ́ náà ṣé mo gbọ́ ọmọ lọ́wọ́ júmì ni o tún sọ pé mi lè fẹ́ júmi o ti ṣe mistake kúrò bẹ yẹn. alaye mo padà sọ fún yín pé mo rí júmi mo rọ ọmọ yẹn lọ ọmọ yẹn jọ yìí bẹ́ẹ̀ ṣe ṣe bíbá yẹn gangan ìpàkọ́ yẹn bẹ́ẹ̀ lọmọ yẹn náà ti ṣe. ó dà kán ṣe pé fún yàrá yà sọ́run ẹ̀ wá ní ọmọ ga ó dà yá ẹ̀ máa ṣe mistake lóyún gbà. ẹ má bínú ẹ má yẹ ká lọ sọ́nà bẹ́ẹ̀ àwọn ọmọ tí ìwọ bí yẹn ṣo lè gbàdúrà kan ṣiṣẹ́ tí wọ́n ń ṣe. bàbá ẹ ti ń fi stáìlì ṣe pé o èpè <laughs> lẹ́sẹ̀ yẹn Ah, mi lè gbàdúrà káwọn ọmọ mi máa ṣe irúṣẹ́ léyìí àwọn ọmọ tèmi máa máa fún yàn ní wọn ní tọrọ bàbá mi má lọ bẹ yẹn ìbàrẹ̀ tó àìlè àtọ̀ ayé. tí wọn bá gbàdúrà káwọn ọmọ ẹ ṣe irú nǹkan báyìí kí ló tó ń ṣe kí ló tó ń ṣe nǹkan tó lè fi lọ́mọ lọ́wọ́ kí ló tó ń jẹ nípa gbowó tó dẹ̀ gbàdúrà kan já ọmọ ẹ náà nípa gbowó. ṣe èrò làwọn àgbàlagbà máa ń pè ní ọbẹ̀ gbọ̀gìrì nǹkan téèyàn bá ṣe sílẹ̀ ń sìn ló máa wá bá lọ́la ṣé o ti gbàgbé pọ́ mẹ́ni ni ọ̀la ẹni ni àwọn ní future wa àwọn ní nǹkan tó máa kù fún wa lọ́la ẹ jẹ́ ká ara ẹ̀ nílẹ̀ dáadáa nítorí tiwọn lọ́la àlejò kò wá sí nǹkan tá a ṣe tí ò ní hàn kò sí nǹkan tá a ṣe tí ò ní máa bá wa rìn àbí tó máa bá wa lọ lókè ewé mi ń sìn mo lè wà ní location kí ní kí ìyàwó mi àtàwọn ọmọ mi kàn wá kí mi káwọn èèyàn tún rí wọn kán tún ṣe dáadáa sí wọn tí n bá dérú ilé tó wà lọ́kàn ẹ̀ tí n bá kan géètì wọn tán bá rí wọn máa rẹ́rìn gẹ́gẹ́ bí wọ́n ṣe rí mi ń bí tinú ẹ̀ dùn mélòó èèyàn ló máa rí wọlé ẹnu géètì wọn tán máa gbàdúrà pé kò dúró ń bẹ̀ tí wọ́n ní wọlé tán máa sọ fún gatekeeper wọn pé ẹ má jẹ́ kó pẹ́ ń bẹ̀ o ṣáàrì ni sálódà ni abáre ni yọ̀mọ́ kọ́lá ó máa bẹ́tà dáadáa kó o mi sọ fún ẹ pé wá ṣe lè abẹ́lé abẹ́lé ṣe tó máa jẹ́ ètò máa dáa fún ẹ lọ́la. now ẹjọ́ tí ikú bá wá ń pa èèyàn ṣé ìtẹ́ olúwa ìtẹ́ olúwa like a god to me ìyá tó bí mi ó bá mi sọ̀rọ̀ mi ò gbọ́ bàbá mi bá mi sọ̀rọ̀ mi ò gbọ́. ìtẹ́ olúwa ló sọ mí di tí mo di yìí ṣe irú ìtẹ́ olúwa ló yẹ kó fi ayé lẹ̀ kó má sí láàrin wa mọ́ tí kò bá ń pa èèyàn kíkú pa èmi fúnra láàmú wa òkè náà ní ìtẹ́ olúwa he has done a lot in my life ikú dúró. ọ̀nà ti dórí ọ̀nà ti dórí omi ọ̀nà ti pin. ó màmá tún dárìnà kó ìpàdé dojú àlá ìtẹ́ olúwa bá a bá délé ọ̀kílẹ̀ o bá a bá dáná o bèrè ọ̀nà. àìsàn ṣẹ̀dá láyìísá mi là kọjá o ìtẹ́ olúwa o kí la ṣe bá gbé. Ani àwọn ọmọ ọ̀daràn mọ́. 라자가누고다냐 마마고소 에레자자불라게레가다냐 마마자자요 àwọn náà ti gbọ́ pé wọ́n sọ nílé alára wọ́n dẹ̀ sọ nílé ajérò màá wá fẹ́ pè kánú àwọn méjèèjì àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ kó fi àmì lé lórí kó dẹ̀ fi òǹtẹ̀lú kó tó di pé wọ́n lọ ẹ jẹ́ kí n fetí kò wọ́n létí èyí tó bá fẹ́ sọ̀rọ̀ àá pè síta. Ah! mo rí ẹ̀rí o. What? Àwọn méjì ò bàbí mọ̀. Oh no! No! <laughs> No! ṣùgbọ́n ẹ̀bẹ̀ ní ká bẹ̀ o pé kó fàyè wá dára ire kó má fàyè wá dára ibi torí pé ó wù. àgbélébù wa ni a ò lè ṣe ká má gbé bá a ti wáyé pa má rí bẹ́ẹ̀ gangan la má rí àyànmọ́ òfò. Yeah, for you sorry, Abbas. Jẹ́ kí n understand. Ṣé o mọ̀ báyé ọ̀gbọ́n dàrú wa bó ṣe jẹ́ sẹ́yìn? ó mọ̀ pé bọ̀bọ̀ yìí ló sọ mí di nǹkan tí mo dá yìí ó mọ ipa tí ìtẹ́ olúwa tó kó nínú ayé mi Iteoluwa was everything to me. Ṣé irú Iteoluwa yẹn ló wáyé kó kúrò lórí field tí mo wà kí n máa rìn mọ́? Kó dẹ̀ ẹ̀sùn láti pé inú mi máa dùn. Ọlọ́run ló fún wa. Ọlọ́run ló fún wa. Ó ti ní ìsìn. Mi ò ní bí kí wọ́n da ara rẹ̀ kó má lè ṣiṣẹ́. Mi ò jẹ́sẹ̀ náà jẹ́sẹ̀ náà. Ó ti ní ìsìn tó kéka. Ó ti ní ìsìn tó kéka you might get everywhere down. Yes, might get everywhere down. Ah, Kọ́lá kí ló ṣẹlẹ̀ kí ló ń wẹ̀ náà. Ó ti wá pè yín láti ẹ̀kọ́ pé ká wá ṣiṣẹ́ ẹ̀ẹ́dá ẹ̀ẹ́dáhùn ẹ̀ẹ́ dúró síbẹ̀ ẹ̀rùjọ ṣé bọ̀bọ̀ tó bọ̀bọ̀ tó kù iṣẹ́ ìnìkan ló ń dùn ni. Ó ń dùn èmi náà náà gbogbo wa lójó dùn ní indọ́sítírì náà. Ah, ó dẹ̀ ń tèkẹ̀ pásọ́nà. Gbogbo nǹkan tó yẹ ká ti ṣe láti ṣe ààyè ti kú ṣe àwọn àtàwọn àgbà ìgbọ̀ndì Ọlọ́run ni wá a ti pay last respect fún yẹn ti lọ ti ẹni yẹn ẹ má fi yẹn disturb iṣẹ́ ti tèmi yọ alókọ iṣẹ́ náà táyọ̀ dún èké kí ló mí bàdá ló mi ṣe ní èdè ìjà rẹ̀. ó stupid gan o wà á ṣe olórí burúkú ni èyí ló lọ fún mi náà ó dáa pé wèrè ni àmọ́ ń sọ̀rọ̀ tẹ olúwa ó dẹ́ ń sọ nǹkan mi dúró kí ni problem ẹ̀ náà. kò sẹ́ni tí ò ní kúrẹ̀ ní dèjẹ̀ pásọ́nà ṣé ẹni tó kú sí sẹ́fẹ́ fi paṣẹ tẹ̀mí jẹ́ ni ah, ó dẹ̀ ń pariwo ọmọ ìyá ọmọ ìyá ọmọ ṣọ́jọ́ bí ilé kan náà ni kò sẹ́ni tí ò ní alámọ̀ yẹn ṣé ẹ mọ̀ pé gbogbo mínísítà ẹ̀ ń wé sí ẹ fún àfẹ́ ti ṣẹ tẹ̀mí náà owó ló ń wé sí ẹ náà tó wọn bá tiẹ̀ mọ̀ pọ́n ń wá ni ṣé ìwé òun ọ ṣe bí wọ́n ṣe rìhásà gbogbo iṣẹ́ iṣẹ́ àyè wọ̀ ó bọ̀ pé wọ́n mìíràn tó bá lọ nídìí iṣẹ́ owó ló ń waste. tó kí ló ń yà lọ sinimá job sinimá job orí ẹ̀ ti dàrú ah, orí ẹ̀ ó ti dàrú bá mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti kú àbí dáhùn orí ẹ̀ ti dàrú. ẹ ẹ ìwọ ń tiẹ̀ aṣọ tó wá sórí sí lásìn nìkan yẹn mi láìka aṣọ yẹn o because gbogbo okùn ẹ̀kọ́ yọ ọyàn ẹ̀kọ́ yọ ogun ẹ̀kọ́ yọ ni mi láìkẹ́ kò ní fìtì lọ́rùn ẹ̀ náà mo dẹ̀ sọ fún ẹ̀mí costume àwọn àtúnwá costume gbogbo oníwọ̀n get size ẹ̀ kìíní kan kìíní kan jọ ṣé large ló fẹ́ rà tó lọ medium tó bá mọ̀ pé medium ló ń lò tẹ́lẹ̀ ra large ó ti put on sí ni tó bá dẹ̀mọ̀ pé large ò bí ẹ ra extra large. má ṣe irú ẹ̀ mọ́ aṣọ tí wọ́n máa máa wọ́n tó ṣe ọ̀sánwó ẹ̀mí mi. bí ìsanwó ẹ̀mí ẹ̀ mo ṣàsanwó iṣẹ́ fún ẹ ó dẹ̀ tẹ́wọ́ costume ṣé costume tó kó wá sí iṣẹ́ ò nílò àbí costume tó gbowó ẹ̀ ò nílò lórí sẹ́ẹ̀tì mi. wọ́n wá gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ máa wò mọ́ fíìmù lára náà. wo èdè ìyàwó ni fìdígbò ni o iṣẹ́ fíìmù tíátà ọ̀gá wà bẹ́ẹ̀ gidi gan orí ẹ̀ dàrú ni you dey mad. àbáyákí wà àbáyákí ò ti mi ìsanwó jẹ́ pẹ́ ẹ ká lọ ṣiṣẹ́ jà ó ká lọ ṣiṣẹ́ jà rẹ̀ ṣùgbọ́n ilé ìgbọ̀ngàn kan tó ń sọ. ó bẹ́ tà ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ ẹ jẹ́ kọ́ tó ti bẹ̀ wọ́n lọ́dọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ tó bá jẹ́ torí ìtẹ́ olúwa kò sí nǹkan tí mi ṣe kò gbowó lọ́wọ́ mi. mi láìkì máa fa wàhálà sórí tí bá máa ṣe nǹkan mi lọ ayé. wọ́n yà wọ́n sì fẹ́kẹ̀ ó lè sọ ọ́ ó sì fi láàrin òun alága ẹ̀. ọ̀pọ̀ ọ̀dọ́ ló mi. ni. wọ́n ti já sí nítorí wà lọ́sẹ̀ mi ní kọ́ tí mo dá ọmọ ẹni wá kú wọ́n sọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú. Bíbí lẹ́jọ́ bíbí lẹ́jọ́ ọ̀nà àkọlẹ̀ burúkú nìyá bíbí lẹ́jọ́ ẹ̀wọ́n ni kọ́ kí ló ṣẹlẹ̀? Olúwa máa ń dà á. bọ̀ ṣòun padà bọ̀ sínú you, èmi àti ìyá àbájọ pé bí a. tó bàbá ló fi wá dá ewé lára Ah, báwo ni? Are you okay? All right. All right, <laughs> All right guys. Báwo ni? About everything. How ẹ̀ máa yà. Wà wá síwájú dé, wà á yànnà kún lápá òsì yẹn ló máa yà sí. Tó bá ti yà sí street yẹn, wà á ti rí lè yẹn wọn ló fún ẹ̀yìn ládùúgbò yẹn. Tó ti yẹ ẹ̀hẹ́n, ó ti yà wọlé àbí? Ok, má wọrí má bọ̀ má bọ̀ má bọ̀ bó ṣe ń bọ̀ yẹn. Yeah. Oh my God. Ah, what about Bro, a lè fún sí ọjọ́. Mo rí pé mi ò dúró. Bá a tó máa fi gbọ́ yẹn. Get tó yà láti yan lọ́dún parí ẹ̀ ní wàhálà. gate man ṣé irú. ó lọ ṣe ń rìn báyìí náà. ṣé wọ́n ń júwèé ọ̀rọ̀ lọ́yẹ́ júwèé ọ̀rọ̀ fún yàn yẹn. mo ti ìbọn ló gbé mọ́tò sí. mo park síbi filling station tó wà express in the tí mo rí pé traffic yẹn ti fẹ́ pọ̀ jù. ó páàkì mọ́tò wa ń dọ́kadà. even ọlọ́kadà tó gbé mi ó tún gbé mi ya street bíbá yìí kákàkiri kákà mo ti kọjá lẹ́yìn ilé yìí ọ̀rẹ́dì. mo ṣe ní gbé ya street tí o bá mi ya street báwo lè fẹ́ gbowó pọ̀ lọ́wọ́ eh. Eh, my friend já wọlé jàre látẹ̀kọ̀ eh, kò gbà ẹ̀ mo sọ fún ẹ pé ilé tó fáìn jù ládùúgbò yìí ilé tó fáìn jù ládùúgbò yìí. Ah, ah. ìyẹn náà fi ń júwe ọ̀nà ilé tó fáìn jù mọ́ wa. kí wàá ni màá fi júwe ọ̀nà tí wàá ṣe lọ fáìn jù ọgbẹ́ ni má so ìwọ náà máa wá wá síbi bá wá gbẹnu sí. o oh, rẹ oh, sọ fún mi kó máa wà á bí léèlì. ọmọ oníkì sáré wá dọ́gbọ́n sí ní dáì. ọmọ mu wà wúwa àdúpẹ́ fọlọ́ so <laughs> ẹ̀yin tẹ̀lé oní nǹkan. ọmọ. ọ̀rẹ́ mi <laughs> má jẹ́ n change tí wọ́n máa jẹ́ nìyẹn dálùjọ náà. Ah. ẹ wọ́n sọ. báwo ló ṣe ṣe báyìí náà táìmù ti lọ náà ẹ máa láti ẹ̀kọ́. ẹ ṣe gan ni ẹ ṣe rọ ẹ kúnlọ kúnlọ wẹ ní máa yìí. ẹ ra mà wọn bá sí i gan. ẹ ṣe ẹ fi ṣe àǹtí dára àǹtí dára àǹtí dára àǹtí dára àwọn àlejò yín ti dé o àǹtí dára àǹtí dára even gan àwọn able director yín eh, destiny àtàwọn actor kọ̀ọ̀kan wọ́n wà bíbá mọ́mí ìfẹ́ mọ́mí ìfẹ́ mọ́mí ìfẹ́ ẹ gbà mí o mọ́mí ìfẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o. ọkùnrin tó àìsàn mi. Just you and I. couldn't believe what I see in you. I wanna live with you forever. Cause I can't live without you. without love, life without love, life without love is nothing. Life without love, yeah. is nothing. Life without love is nothing. Life without love is nothing. Man, see God, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Nah, see, nah, yeah, man, yeah life without love, life without love, life.